عند الرشيد له الدفاع لمن رمى رشدا من مجال عبادة فإنك يا عبد الرشيد لعالم فكيه بدين الله لا بعرافته وطودت تاج العلم يا تسوس الوراء بالعلم لا بجهالة وقاك إلهي من مكايد آسدين وقاك إلهي من مكايد غاضب وأمرك الله بنور سلام هدى الله بنور سلامة أعوذ بالله من الشيطان الرجيم ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وكل جاهل الحق وساق الباطل إن الباطل كان زوقا أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا شديدا بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله تعظيما لشانه والشكر له على توفيقه وامتنانه ولا حول ولا قوة إلا بالله العليم العظيم العظيم اللهم صل على محمد وعلى آل محمد صلى الله عليه وسلم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد صلى الله عليه وسلم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم حكيم وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو إلا هو ويعلم ما في البر والبحر, والبحر. وما تسقط من ورقة إلا يعلمها يعلمها ولا حبة في الظلمات الأرض ولا رتب ولا يابس إلا في كتاب مبين ومن عارض عن ذكري فإن له معيشة دنكا دنكا ونحشره يوم القيامة أعمى أعمى قال رب لما عشرتني عاما وقد كنت بصيرا بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها فنسيتها وكذلك اليوم تنسى ومن يعش عن ذكر الرحمن نقيض له الشيطان فهو له قريب إخوة الإيمان الإخوة الأحباب السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جماعة نية بابو إجاس الحمد لله الحمد لله إجاس الحمد لله الحمد لله الحمد لله رب العالمين بذكرك يا مولى الوفا نفعنا وقد خاب قلبي èèyàn nígbádùn nílé ayé tá a wà yìí bírú ìjókòó tí a jó yìí tọ́ba bọ́mọ lọ gbogbo tí bá ń pè nígbádùn pátá ìyà ni níwájú ọlọ́run gbogbo tí èèyàn bá ń ṣe láyé tí fi rántí ọlọ́run bá a ṣe ń ṣe yìí tá à ń ṣe yìí. bìdíkiri kàyà mọ̀lẹ́lẹ̀ wàrà bàlẹ̀ bàlẹ̀ mọ́. gbogbo tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa tá a máa pè ní tẹ̀ra. kò sí bí a ti lè rí láyé bí kò sí nínú ìrántí ọlọ́run. بذكرك يا مولى الورى نبهام ìrántí ọlọ́run bá wọnú ilé ayé èèyàn ọlọ́run kọ́ dá àyàn ga ọlọ́run ti ṣetán láti di ojú ẹ̀ tí ó fi máa ríran. wọ́kọ́ni kọ́ọ̀bà kan mú àṣẹbíyẹ kakọ́ni. ọlọ́run ló wọ ọlọ́run ṣetán òun ó di ọwọ́ ẹ̀ tí ó fi máa mú nǹkan òun lòun ó di tiẹ̀ tí ó fi máa gbọ́ràn. òun ọlọ́run gbogbo oríkì ara rẹ̀ lòun ọlọ́run ọ̀dà tó súnmọ́ wọn ọlọ́run níwọ̀n àtàǹpàkò òun ó súnmọ́ nígbọ́. kiri gaya wà rọ́ọ̀nà bàtà mọ́. òsín tó sí ọlọ́run ní yáyé ọmọ nìyà. wà á irú ojú ọ̀nà yìí ojú ọ̀nà rántí ọlọ́run ojú ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti fọ́. ojú ọ̀pọ̀lọpọ̀ ti fọ́. wọn à ríran rí orin tí mẹ́mẹ́. kò sì sí tọ́ba bẹ́ẹ̀ni wọ́n bá sọ̀rọ̀ ọ̀dọ́ wa lèmi ti bẹ̀rẹ̀. àwa tá a jọjọra. Hmm, ibi àdánwò àyíká ọ̀rọ̀ ọlọ́run ìrántí ọlọ́run kún lọ́dọ̀ àwọn àbáyé. àbí ìlàjókòó yìí bẹ́ẹ̀ mi ìjọba ní bisimilayi náà tẹ́ná ẹ máa wù àfáà gan ogún oníkà nínú àtúnná tó ní káwọn èèyàn kà yé gángan ẹ̀yẹ máa sọ òun gan oníkà ó bẹ̀rẹ̀ pé tó ń tú àwọn èèyàn níwèé ẹ̀gán ò tóbi lẹ́nu ìtì ẹ̀gán. kò sí bí a ti lè rí gbogbo oríire láyọ̀ ìrántí ọlọ́run yìí ìrántí ọlọ́run yìí gbogbo ọgbà. kódà kọ́ ma kọ́ mọ́mọ́ ọ ọ̀sán mọ́ bisimilahi rahman rahim. bìdíkìrì gàyà mọ̀ọ́lálẹ̀ wà ọ̀nà dáná mọ́. gbogbo oríire tí èèyàn wá wọ́n ń ṣe ni wọ́n lé ni bọ́ ọba ti mọ̀ ọlọ́run ti bọ́ lọ́wọ́ wọ́n ṣe mí títún wá lọ tọ̀nà mí yóò dààmú yóò fòrò ọwọ́ rẹ̀ tó ní tẹ̀ntì wá. wà á kọ́ba kọ́ mú àǹtàbí ilẹ̀ ibi èèyàn ti lè rí gbogbo àṣẹ lórí ayé ẹ̀ níbi ìrántí ọlọ́run. náà ah. gbogbo ọlọ́wọ̀n ọ̀rọ̀ kiri àdìgbò ẹ èsì tí ọmọ ọlọ́run ọba wa yìí sì ní kọ̀dán tápàrí ọ̀ká kò sì ní dà. kí là wá bí ọmọ sí kí là so mọ́ sí. وأنت ترقى ما بالضمير وتعلم. ọba tá a dábìrì ọmọ yìí gbogbo tí ń mú kúlúkúlú nígbà yẹn nìkọ̀ọ̀kan wa ọmọ ọmọ òun láti bìrọ̀ mọ́ mo fi lé wù ú kí wa lórí ọpẹ́ tí mo fi alẹ́ nu tó rẹ̀ torí rántí ọlọ́ni ẹlòmíì tọ́lọ́ bá kẹ tó wà áwùjọ kó báyìí ẹlòmíì gbọ́ láàyè kọ́ rántí orí ọlọ́run kó dúpẹ́ tí a bá tó wá ní dúpẹ́ áwùjọ kó yìí àkàzọ́tù olè ẹ̀dẹ́mú àwùlẹ̀ kébùrù bẹ̀lẹ̀ ẹ̀dẹ́mú kọ́ bọ́lá ọ̀sẹ̀ wí ìgbéraga ibi ẹ̀sẹ̀ ní mẹ́tì yẹn lọ. وقد قاب قوم gbogbo ẹ̀dá tọ́lọ́run bá ti daṣọ ìgbéraga wọ̀ ọlọ́run ṣe tọ́tọ́ fẹ́ parun. kan قاب قوم عن سبيلك قد عموا. ibi ìrántí ọlọ́run yìí òun láti lè rí àṣeyọrí wa kódà ká má láyé wa tayọ bisimilahi arahmani rahim ọmọ ìyá mi tí wọ́n ń darí ìjókòó wọ́n sọ gbólóhùn kan wọ́n lọ́rọ̀ tá a fẹ́ sọ kìí sọ̀rọ̀ ọpọlọ ẹni tí a bẹ̀ lọ́rọ̀ tó bá sọ̀rọ̀ ọpọlọ mi ní ìtọ́rọ̀ sọ láàrin ìtẹ́jókòó tó bá sọ̀rọ̀ ọpọlọ mi kìí sèmi lẹ́wà pé ń dìde kí n máa sọ̀rọ̀ láàrin ṣùgbọ́n tìtorí wípọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ òjíṣẹ́ ni òun náà ló lè kóru yín jọ nínú àkókò ìtẹ́ẹ̀fì jókòó báyìí sẹ́nìkan náà kó wa fẹ́ báyọ̀ sọ̀rọ̀ lásìkò yìí òun ló pe ìmọ̀ọ́mù jáde pé ọmọ mi lásìkò tẹ́ ń palẹ̀ páàkì jímọ̀ kò sí tó tún lè gbé èèyàn jókòó bì kan ru ọjọ́ onírú àsìkò yìí tajọ tó bá jọrọ ọ̀rọ̀ kọlọ. bìdíkìrì kan àmọ́lá lè wà rọ́kànnà bánà mọ́. ọlọ́run àti kọlọ́dún ẹ̀. wà kọ́ni kọ́ba kọ́ọ̀mù àǹsàbí nìkan kọ́ni. bẹ́ẹ̀ ọ̀bá wá dá nǹkan tó mà. nínú tí ń jẹ́ ìrántí ọlọ́run kata yọ bisimilahi rahman rahim. dìímù. dìímù dáadáa. lọ́mọ ìfẹ́ kan mọ́ dùnú lọ ẹ̀bùn àkọ́kọ́ nù bisimilayi ladi. ìwọ sábà wí lórí gbogbo nǹkan kódà bọ́ bá wí ká sọ fọlọ́ pé wọlá gbólóhùn ẹ̀ yìí ìtumọ̀ ń fẹ́ rí ọlọ́run ṣe fún mi. bisimilayi ladi. yóò sì ṣe. láyà dúró má sí. ọ̀pọ̀ orí lọ́lọ́run ṣe fún wa tá a mẹ́ni yẹ. ìlànà oníwàlá àbí sàmà. bó o tẹ ẹ̀ mọ́tẹ́wó. ó ń bá a bá a. bó o ọlọ́run kí ọ kéwò. o ti sọ orí ni o ti jèrè. ohun tó kù ọ́kùn ní kọ́ wá káwọn ọmọ ìjọ ìpẹ́ yẹ wá kí ni wọ́n fẹ́ sọ lè ká bátíà ìwọ́ lè lọ́yà ẹ̀kẹ́ ọwọ́ aṣọ fọlọ́ pé wọ́n pé ọ̀rọ̀ ẹ mo gbé tóbi tí mo fi fà ọmọ yìí sọ́nà yìí ọ̀rọ̀ ẹ náà ni wọ́n sì kà yìí bùkátà mi jó ebi náà ni mo àwọn àbá mi tàbí lọ pọ̀rọ̀ wá bá wọn pé ẹ̀ka ìgbà lọ́hùn sí. àmọ̀sẹ̀ fún agbẹ́gùn àlọ́ ni. ọlọ́run ṣe nǹkan míì fẹ́lò míì inú wa tá a tún gbọ́rọ̀ wa lọ bá àfà tí ò sí bá àfà lọ́rọ̀ ayé. ṣùgbọ́n torí ọ̀rọ̀ ọlọ́run torí àkùránù tí ń bẹ lára ẹ̀ òun là ń pẹ́lẹ́ ọ̀rọ̀ ẹ̀dùn okòó lọ ẹ̀yìn ọmọ mi tó kálukùránù fẹ́ ké ọ̀nà ìròmù òun ká ń pọ́nlé ọ̀rọ̀ tó fẹ́ sọ yẹn ó tóbi ju ẹnikẹ́ni lọ. bẹ́ẹ̀ni ọ̀bá wa máa ju bisimilahi rahmani rahim lọ́láyé dìímú máa wí síbi gbogbo nǹkan ànábì tí jó yá bó ṣe tóbi tó wọ́n ní bisimilahi lẹ́bí láyà tó rò màsímì ṣe ń fìlà àrùn. ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يدور مثله شيء في الأرض ولا في السماء fún gbogbo nǹkan ó fọwọ́ tó jẹ́ pé láyà tó kù má sí iṣẹ́ ìhòòhùn àbí tá a bá gbà lẹ́bi gbọ́ ọmọ lókun sọ òun ni kò sí èméjì tí mò ń wí kọ́ ọ̀bá gbọ́ ọlọ́run gbọ́ ọmọ lókun òun làwọn ó sì gbàgbọ́ láti lọ ọkọ bá wa. ọba tó jẹ́ pé láyà dúró mọ́sìmì ìṣe òbẹ̀là árdì wọ́lá mi sàmà. kò sí kankan tó lè bọ́ kọ́ ọlọ́run forí gbárí kò sí kò sí lórí ilẹ̀. àti tí nǹkan yẹn tí ó bà sáré tí ó kó wọn ó kó ọkọ ọlọ́run forí gbárí wọn ò bá lè jẹ̀rù dà kọjá sèṣì ẹ. ẹ̀jẹ̀ náà jẹ́ tó bẹ́ẹ̀. àbáwọn ká tún bẹ̀rù tí ó tún mi. bisimilayi. àwọn tí wọ́n ń bẹ̀rù tó ń bọ̀. àwọn tó ń bẹ̀rù nínú èèyàn tó ń kálá yìí ẹ̀wọ̀n ò lè dá nǹkan kan sí àlìjẹ̀mú náà ní ránṣẹ́. òní wọ́n ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ àlìjẹ̀mú náà jẹ́ dúró di okọ̀ ọlọ́run tí wọ́n náà bá ní sọ nínú. tí wọ́n náà bá sínú ẹgbẹ́ wọn ni o. bọ́ọ̀ bá ti wà ń bẹ̀ ẹni tẹ́sẹ̀ bá gùn jù ló ló wọ́n yìí. ṣùgbọ́n tó o bá ní ìkànnì ìjọ lọ́nà ìwọ́dúró tì í ó sì ní yóò máa tó ọ. látàṣíkù ọ̀nà lè bẹ̀rẹ̀ rábì kàṣí dátàn. wọ́lá àlímù wọ̀bẹ̀ ìhúlẹ̀ yálẹ̀mù. wà ìdá ṣọ́kà ọ̀tà ìlẹ́lẹ̀ ìbádìkà ànàmá. tàṣíkù rahima ìlẹ́lẹ̀ bí láyára àmú. ọlọ́run àá bì í mú ọba tó jẹ́ pé láyọ̀ tó rò má sì ní í ṣe ìkún ìlànà ìwàlágbàsánà. Tító lọ nínú ọ̀rọ̀ jìnnà. A tó jìnnà. Táàbì mọ pàtàkì èyí tá à ń sọ yìí. Tá à ń sọ yìí. Gbogbo ọlọ́run ṣe tóbi tó. Ṣé pàtàkì tó? Arábìnrin kan nínú kí ó táwọn àfa wa tí wọ́n kọ́ wa. Gbogbo ìtàn wíra ní kọ́ wa ṣùgbọ́n mo bá ti sọ bá mọ̀ máa ń sọ fáwọn ọmọ ìyá tí mo bá gbọ́ àtà bá parí ètò mọ́ bíbélì èrè inú tí àwọn lọ́wọ́. ìtumọ̀ ẹ̀ ni wípé èyí tí bàbá fi du ọmọ lọ́pọ̀ pọ̀ wọ́n máa ń ní aṣọ bí àgbà ò lè lékìsà bí àgbà. wọ́n lọ́rọ́bìnrin yìí ọlọ́run ọlọ́run ló dìrọ̀ mọ́ ṣùgbọ́n dánwò tọ́lọ́ ń ṣe fún ni wípé kọ̀lọ́kọ́ bí rẹ̀ ẹni èṣù lọ́pẹ́ òkì ìlọ́kọ rẹ̀ ṣàkọ́lọ́ máa ń ṣe bẹ́ẹ̀ àwọn náà lájọ́ kọ́ èyí tí fi máa ń ṣe bẹ́ẹ̀ pọ̀ àìláyọ̀ ọkàn àwọn òbí a máa fà á tọ́jẹ́ pọ́rọ̀ ayé lámọ̀ wò táà ní wo ohun tí ó mú ọmọ wa láàyè tọ́wà sórí ilé ayé àtàlùkì àmọ̀ a máa fà á arábìnrin yìí ọkọ̀ tó lọ́hún ṣe fún ẹni ìsúnú ẹni ìsúnú ìyàwó yìí ọlọ́run kẹ́ ìrántí ọlọ́run ní gbogbo ìgbà bisimilahi rahman rahim bí ó dọ́kọ bisimilahi rahman rahim bí nàró bisimilahi rahman rahim bàbá ẹ jẹun bisimilahi rahman rahim bí ó kó tí máa ṣe láyé pẹ̀lú bisimilahi arahman. bisimilahi ladi láyé dùnrùn màsí ìṣe òbílẹ̀ àdìwálé bí. kò sí ẹni láyè tó lè bó kọ́ lọ́wọ́ orí kò sí arákùnrin wa ń sọ ìyàwó ẹ pé a kọdọ sọ ló kọ ojú sọ ní ìyá bísímilá tí ó bá pè ìyá bísímilá ẹ bá ní gbóúnjẹ o tòun ní ọgbẹ bá ti ń gbóúnjẹ bọ pẹ̀lú bísímilá ẹ ràmá arákùnrin wa ń wo wípé òun fẹ́ kóbìnrin yọ̀ ọ́ dà mà pé tóun wí kò sí tó lè ṣe láǹfààní. nígbà pẹ́ lè sùn. ọ̀dẹ̀ kí ni bísí lára ṣe fún gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ilé ayé. tó o sábà dúpọ́ lóyìn lọ. arákùnrin wa wò pé ọ̀nà wo lòun lè gbà dán obìnrin yìí tí ó fi mọ̀ pé bísí láì rẹ̀ òwúlò. ọ̀sánfààní lọ́dún ẹ̀. Hmm. àṣetáàni wa gbé sí lọ́pọlọ pé kọ́ lọ di owó kan tó pọ̀ tì. Hmm, owó tù ní kó gbé kó gbé fúnyàwó yàwó kọ́ bó ń gbowó yìí pamọ́ nígbà ọkọ náwó owó síyàwó ìyàwó ọgbà kú lórí bisimilayi rahman rahim ìyàwó gbà pẹ̀lú bisimilayi rahman rahim bí ṣe ń wí ni ọgbọ́ngbẹ́ ìyá bisimilayi ọgbọ́wọ́ yìí tán ìyàwó lọ́nu yàrá ọkọ ti tẹ̀lé ọ̀nsọ́bi tí ó gbé owó sí. nígbà ìyàwó ń gbowó síbi tó gbé sí ó tún gbé sí pẹ̀lú. bisimilayi rahman rahim. ọkọ ti ń sọ pé àwọn yẹyẹ ọmọ pé bisimilayi ò níṣẹ́ kan lẹ́nu ẹgbẹ́ ìjọ́nà. ìbọn ọjọ́ yìí lọ́jọ́ tó pẹ́ arábìnrin yìí kú òun lé kò sínú lé ṣètàlù gbé sọkùnrin rẹ mi wípé owó tó gbé fún ìyàwó ẹ tó rí lọ òkú wọn ni ó gbèsè ọba lọ gbé èsù tó wọ́n sọ fún wípé owó yìí ó fi dáná sóbìnrin lọ́rùn lọ gbé nínú kọ́ lọ sọ́dù síbi tóbìnrin yóò ti nílé rí torí tó ọba fi ibi tó tún ti rí yóò pè bísímìlá òun ló gbé owó wá yóò pè ló gbówó wá níbo ló wọ́n wàá gbé sí tóbìnrin yóò tiẹ̀ ní gbúrú ẹ̀ àṣetáni wa tún kọ́ pé mọ́dàrí láàmú lọ ju owó yẹn sódò bọ́ ọ bá ti kù ó dò kò lè rí mọ́ owó rẹ̀ náà ni ó sàgbé ẹni bí ṣètọ́ ọlọ́mọdé ọ̀rá yìí lọ́dún ẹni kọ̀ọ̀kan ọlọ́dún owó yìí ó gbèjù sínú odò nígbà pé ọlọ́ba yàwó ẹ̀ bisimilayi lẹ́rí. láyé dúró má fi ìṣòro bílá òní wọn lábẹ́ ìsẹ̀mẹ́ ayọ̀ sàmì ọ̀làlẹ́. ọwọ́ ń bi ìyàwó léèrè pé rẹ̀ ìyàwó mi owó ọjọ́ tí mo gbé fún ọ mọ̀fẹ́ lò. lọ gbé wa ìyàwó dìde ọwọ́ nù yàrá nígbà ó dé yàrá ọkọ ń retí ẹgbẹ́ ọ̀yẹ̀yẹ́ owó tí mo ti sọnù. òní ni ó yí ọ. nígbà ìyàwó jáde ọjà di tòótòó. bisimilahi lè. alábí ilé ẹ̀dùn òun lọ bá mọ òun ló kó sí ẹ̀sùn òkè ẹ̀sùn sálẹ̀ kò sí tí ó sì fún ọjọ́ fún ẹ. ọ̀hún àṣàmì ọ̀làlẹ̀. ẹ̀sìn wọ́n ti ẹ̀sùn mọ́rùn kọ̀sánfà ní tí ó mú wá ju òfo jọ́kejì ọjà lọ. àwọn ẹgbẹ́ ẹ̀tọ́ ọ̀hún ẹgbẹ́ ẹ̀yánu torí ọmọ kọ́ orí ọmọ náà la fi ṣe ẹ̀sán jọ́ yàrá ni ẹlòmíì ti lọ tó lè bó ti wà pẹ̀lú ẹ. Hmm èèyàn lọ́sẹ̀ nǹkan mi lóru. ó ti lọ jìnnà kò sí tó mú bọ́ ńbẹ́. ọlọ́run nìkan òun lọ́mọ nìyẹn gbára lé. arábìnrin yìí ó gbé owó ìdè ọkọ̀ ẹ̀ wò pé ah, aṣọ tí mo jí rè ẹ̀ ó ní náà ẹ̀ bó wọlé lẹ́bìn aṣọ tẹ́lẹ̀ bíi jìnnà olóògbé àwọn ò tí gbà ah, ìyàwó ní gbà kí ni ẹ̀ bó wọlé lẹ́bìn gbà iná mo fẹ́rẹ̀ yìí. Otu, tú ọjọ́ bèbí owó ẹ̀ ọjọ́ irun tó kó bẹ̀. bọ́ọ̀bà tí ẹ̀rọ owó yìí gbé wá kò gbọ́dọ̀ jẹ́ èyí tí mo kó bẹ̀ gángan. kò sì gbọ́dọ̀ já sọ tí mo dì í. nínú kó o ti lọ wọ́wọ́ mi ìyàwó nítorí kí ni ó nítorí mo ti gbówó mo ti gbé ń sọ fún ọ. mo ti gbé ọ̀yàwó ní mọ̀lẹ́gbẹ́ lọ ní kódà mo ti lọ jù ó dùn. ìyàwó ní abájọ ọkọ náà ní abájọ kí la abájọ kí ni abájọ kí ló ń ṣe. ó lábájọ ó lẹ́yìn náà ọ̀rẹ́ tí ń jọ kan ọkọ níjó ó ní gbẹ̀rẹ̀ ìjà wálé ẹja kan tẹ́ ra wálé tí wọn ò gbé hmm, tẹ́ ẹ gbé délé ọ̀bẹ tí mi ọ̀ dàbí báyìí owó yìí ni mo bá lu ẹja. èèmọ̀ wọ́n ṣe mí owó tọkọ mi tó kù fún yìí ni. owó sàmì rà. ẹ̀wọ̀n tọ́lọ́ mi ò parí ọ̀rọ̀ ọlọ́ba tí kálukú wa bá nájà tá à ń bá ṣe sàmì gbogbo tí kálukú wa ń wí ní gbọ́ àlè gbogbo tí kálukú ń ṣe ìnírí kọ̀dí gbogbo nǹkan lápá ẹ̀ sì ká. àfi tí ọba fẹ́ ṣe. owó ìrọ̀lọ́wọ́ wa pàṣẹ fẹ́ jẹ yìí pé kọ́ lọ gbé mi bọ́kùnrin ti ń sọ ọ́ bẹ̀ ó ní ó gbé mi ó gbé mi jọ fẹ́rẹ̀ ẹja ọlọ́run taari ẹja yẹn sọ́wọ́ rẹ̀ ó tún wá fi sílẹ̀ wípé òun kájú ẹgbẹ́ òun lẹ́jẹ́ obìnrin ọlọ́ọ̀lọ́ bá ń délé nítorí kọ́wọ́ wo lè padà sọ́dọ̀ obìnrin yìí padà ọba tí ń pin orúkọ rẹ̀ wọ̀húwà alákùn ní ṣe nǹkan kò sí tápá rí ọ̀ká kò sí tápá rí ọ̀ká bá a bá gbọ́ nǹkan mí ìyẹnu wá sí mi ò ní ju yìí lọ tá a mú lọ lé ó tún èmi gan wá sí èmi tẹ́ ẹ rán ó tún mi gan ní wáàsí tọ́lá ara tèmi lèmi máa ń wá ṣe wáàsí fún ní wọ́n bá bẹ̀ mí wáàsí. ọlọ́run mọ́sálá ìsẹ́nu kọ̀ọ̀kan wa lẹ́ni tí ó lè máa dúró tì látẹ̀. àmín. ṣé wa lẹ́ni tí ó lè dúró tì. àmín. lọ́sàn-án lóru. àmín. nígbà tó rọrùn. àmín. nígbà tó nira já lè dúró tì ọlọ́run. àmín. bẹ́ẹ̀ yẹn bá dúró tì ọlọ́run ó tó yàn. ọlọ́run a máa tó yàn. kí lágbára rẹ̀ ọ̀kan bọ́ọ̀ bá tún bẹ́lẹ̀ wọn ọ̀bá tó ẹ̀bùn àwẹ̀ tí apá gbogbo àwọn ọ̀nàdẹ́kù wa àwọn alága wa lọ́ka kó wọ́n sì rẹ́sì fún wa ọmọ kí ó lọ́wọ́ àwọn òórùn tá a lè pèsè ráìsì ṣùgbọ́n a ní kéwù tá a lè fi sẹ́gun lẹ́nu àwọn àbá tí wọ́n mọ̀ ní ọmọ kí ó lọ́wọ́ nínú ẹ̀bùn bí bísímẹ̀ láyé bá ti dúró tá a ń wí sì tún fi gbólóhùn làhàólà wàlà wàtá ìlà. Báwo ẹ̀bùn tí mo fún wa nù? Máa lọ fún gbogbo nǹkan. Bí nǹkan bá lè tán tó òórùn tútù ẹ̀, ìwọ máa wí làhàólà. Wàlà wàtá ìlà bìlà. Ó rí ó sì rọrùn torí gbólóhùn yìí látàrí ìjẹ́bọ̀ ọlọ́run ni wọ́n ti mú wa. bí sí ìjà náà ti mú wa.

kì í wọ́n kì í wọ̀ ní òun pípé wa. ká máa wí bẹ́ẹ̀ yẹn bá lè wí yóò rí i pé gbogbo nǹkan wọn bá kan lójú ayé wọ́n di ọmọ rẹ̀ nígbèkùn. bí mu'minina ra'ufur rahim bil mu'minina ra'ufur rahim. ọlọ mẹmẹ ń lọ jìnnà. akramakumullah. wọ́n dé wọ́n dé ń ọ̀rọ̀ náà jáde wọ́n dè mọ́lẹ̀ bàbá ẹ̀ wá ń ṣàdúrà ńlẹ̀ ọ̀nbẹ ọlọ́run bá ń tọ́ ọmọ lẹ̀ gbogbo ohun tí ń ṣèdèkùn tẹ́nì kọ̀ọ̀kan wa tá a wà nú ẹ̀ ọlọ́run ọba tí máa tú ẹ̀ dálẹ̀ mọ́sálẹ̀ tó ẹnì kọ̀ọ̀kan wa lẹ̀ ọlọ́run àti tóbi ọlọ́run ọ̀sẹ̀ bẹ̀ àmọ́ ṣe àtàwọ́sùlù bí dùá ìrọ́jù lè sọ̀rọ̀ àmọ́ bí àdúrà ẹni tá a mọ̀ pé ẹni lè ní àbá ìmọ̀ mu wa ìjà dáadáa ẹ̀sàdúrà lórí ẹ̀sàdúrà kò sí wọn bẹ̀rù ẹ̀sìn wa ẹnu wípé àwọn àwọn àmọ́ béèrè ìrọ́jù ló sọ́ọ́lù ìṣẹ́wà ibi wàhálà wa nìyẹn tàwa lẹ́ni rí ọ̀hún. ẹni rẹ lẹni sẹ́ni ni tíyàwó yàwó lóhun ọ̀tà tó sì tó o tó wọn máa tà fún ọmọrú oògùn tó ṣe fún ó lọ kó wọn máa tà ọmọrú èyí tó ṣe fún sẹ́wájúlù sọ́ọ̀lì inú ní sí àyà yàwó yàwó tí ọmọ fún òun sì kàn sí láyà wá sí ara wa kátó ẹ̀yin olóṣèlú ìwọ̀nba ẹ̀ ní kankan sí lọ́dọ̀ tèmi ìgbà òní sábà sọ̀rọ̀ olóṣèlú. àyíká sí i. sẹ́rí títẹ̀ ìbá ti yanjú àwa náà. àwa àfa. títí àyí tó lè yanjú gbogbo yóò kọ yẹn. ìṣòro táyé ní lónìí ọ̀dọ̀ wa ìlọ́wà. ẹ̀yin wa náà lọ sí kí o títí àyí bá ti lè yanjú gbogbo yóò kọ ṣe kí ni. ọ̀nà ọ̀nà ọ̀nà àmọ́ ọ̀sẹ̀ wá àti ẹmọ́ mutí òun náà ni rọ́nú àdé. báwo bàtà. ọmọ sí. àkàràmà kò mú lọ. ọ̀rọ̀ nú àdé pé ọ̀nìkàmọ́ mu mi náà àdé kí ó lè máa rọ̀ sí dáadáa. sẹ́wọ̀n pé ń bẹ. báwo ni lọ́ba ọdún ti lóko ṣe ń bá ń kọ́ lẹ̀ pé abáṣe ìfẹ́lẹ́ òkú ọmọbẹ baraka ni baraka gbogbo lónìí. wàṣádùn kẹfìrún. ibi wa àti lọ àti lọ. àdìmúmù ndị a ti kún wà á kí arákùnrin yìí ọba ọmọ mi wọ́n dé mọ́lẹ̀ ọmọ àánú gbèkùn àdúrà wo ni kí n máa ṣe tọ́lọ̀ wọn bì túlẹ̀. arábìnrin lọ́mọ wíìlà haúlà. wàlá kú wá ta ilé mi láyé àlè ìlà mi. ẹ̀bùn kejì mi. ẹ̀bùn kejì. arákùnrin yìí lọ wí owí títí ọmọ òde ó lè ṣẹlẹ̀ sí wọn náà o lè ṣẹlẹ̀ sí a ká máa ṣàdúrà mọ́rò pé dán ni àdúrà yìí ṣe dán nígbà àdúrà ọlásìkò lọ́dọ̀ ọlọ́run ọgbọ́dọ̀ torí ọdẹ padà mọ́sáàsì tọ́lá nìyẹn tẹ́lómi fi ń lọ nítorí àdúrà kẹtọ́ fẹ́ kọ́ ló fi ń tò lẹ́yìn yín tó bá ti tò pẹ́ tí wọ́n gbà ẹ wà tì. yọ̀ọ̀kà tó jáàbò mí ni ibi tó ń sin lọ ìdánilẹ́ fi ń fà yín ìdáni ọkàn ní wùrùrù báyìí ó ti ṣẹlẹ̀ omi ìdánwò máa ń fi sí ńlá bẹ́ẹ̀ nímọ̀ bọ́ọ̀rùn ọ̀bá tí ìgbóhùn tì í débẹ̀ àgbàdo. ọba ti adébẹ̀ tí ọba ti wọ́n lórí ìmọ̀mọ̀ ẹ̀wọ̀n bínú. àyẹ̀kọ̀ máa ní jọ́sìn ti gbà bá dùn ti mú kó mẹ́. di yẹpẹrẹ. àdúrà ti bẹ́nu sàmù ẹ bá fi dákú tiẹ̀ èsì náà mọ́tò rẹ̀ sábà lẹ́yìn bí ẹni yẹpẹrẹ ẹnìkan ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ fún ọlọ́ba àbọ̀ àgbẹ̀kọ́ sàdúrà fún oṣù yìí ti àdúrà gbà lọ́ba yìí àlọ́sẹ̀gbẹ̀ tì í ó dé bàbá yìí kọ̀kọ́já bíi ijọ́ mélòó kan àdúrà rẹ̀ ti gbà bóyá táwọn ti sẹ́ńbọ̀ náà lọ́jọ́ pásìkò ẹ̀ ló tó ọwọ́ ń lọ ọba pàdé àfa lọ́nà àfa tó wá ń kí ẹnu ìṣòro táwa náà ni wípé wọn ò lè ronú dáadáa kà á torí bìtínà táwa náà máa ń fún fáwọn èèyàn tá a bá fẹ́ ṣàdúrà fún wọn gan ó lè tó kó wọn mọ̀ ronú eré wa ẹlòmíì lè pè wọn ó di kuranu léèyàn lórí ó wù kuranu látàárọ̀ dàárọ̀ la màá bì kan tó sọ fúnlẹ sọ ọmọ òsì sùn tó. ṣé wọn lọ gbà ní. àwa náà la tó yìí o. ìwọ kọ́ gbà

ọ̀rọ̀ àdúrà gbọ́ yé ìyá tí bẹ́nu ìsìláàmù èsè dá mọ́jọ́ jẹ́ pé nítorí wípé ó ti ń ṣe lọ́kẹ́ ìgbà lọ́ọ́ bá wá yà bàrá lọ́kọ̀ níbò ní. Ṣìhámù lẹ́yìn látòkù tí wà lákì. Làhá Amadu wàlílà Amadi Gébà. Ọlásìkò, bó ti kọjá gùn ọjọ́ kan dín ti gbígbàdúrà ọdún. sùúrù lèèyàn ya téèyàn bá ń bí ọlọ. La Bàbá yìí, ọlọ́mọ yóò di àwọn igbóná tó ní ká ànábì tó lọ bá ànábì padà. Ànábì ni ọ ka dị Ó tún wí. Ọkàn tíjọ́ kan lọ́rọ̀ ọmọ yìí tó dé. Ọmọ Ah, bàbá ẹ̀ sọ fún pé nílé tó dé èsè méjì tọ́lá náà bí nínú àbí ọlọ́run lóde àdúrà lọ́gbà ṣùgbọ́n sọ ọlọ́ ṣiṣẹ́ náà ni ní mo ti rárá fún mi tó kólé. olóhùn ọ̀lọ́ ṣiṣẹ́. wọ́n dè ń mọ́lẹ̀ ni wọ́n jẹun yà ṣùgbọ́n òun náà lè sọ̀nà tọ́lọ́ ń gbà tú òun. bọ́lá ń ṣe wá tú òun lẹ̀ tóun lọ ibi tí ó ń mú un lọ jìnnà ọkọ̀ jà tóun lè fẹsẹ̀ rìn. ẹ̀mí ka sọ fún òun pé kó òun mú ẹni tó di mọ́lẹ̀ yìí olùhùn wá ń gùn ún bọ̀ padà kọ̀ wá síbi táwọn táwọn ó ti rí mi tí wọ́n máa dàtẹ̀lé òun lẹ́yìn òun lé wọn wọn padà fi mú òun lẹ́ẹ̀kejì ṣe kó wọn bọ̀ nù à bàbá lẹ́nu nìkan kí ń ànábì ọba mú àti gbogbo dúkìá tó kó dé òkùnlọ bá nàbí. ọsọ bá nàbí tí mo ríre ànábì náà dákẹ́ díẹ̀ kì síbẹ̀ fún. wa man yatawakkal ala Allahi fa huwa hasbuh wa man yattaqillah yaj'al lahu makhraja wa yarzuqhu min haythu la yahtasib wa man yatawakkal ala Allahi fa huwa hasbuh inna Allaha

àwọn ọlọ́wọ́ sọ̀nà àbáyọ fún bó ṣe lè tó fún ọmọ rẹ̀ yìí àti sọ̀nà àbáyọ fún. wọ̀nyá ń zukù mi ní àìsàn lẹ́yà àgbàsí. ọlọ́wọ́ ọlọ́wọ́ wá sọ̀nà àbáyọ fún yàn ká tún má rọ̀ lọ́rọ̀ lọ́nà tó ń gbọ́ sí gbogbo tó kó ní ọ̀rọ̀ Ọlọ́run. lọ wọ́n gbogbo ẹni tó gbọ́ lọ́n dún ọlọ́run náà ṣetán láti. iná lọ ẹ̀bá lè gbà mọ́ ìyẹn kọ́lé lọ́wọ́ ò lè kó lè ṣe ìkọ̀dọ̀ wa. ọ̀rọ̀ ibi a lọ òun lọ pẹ́ lẹ́yìn ọpẹ́ wa lórí àsìkò àwọn àlékún kí àtọ̀là bá síwájú ẹ̀dá anábìwá Muhammad ìkẹ́ ọlọ́run ọ̀nà ọlọ́run kọ́ bá síwájú ẹ̀dá. sallallahu alaihi wa sallam bil mu'minina raufur rahim bil mu'minina raufur rahim èlégúngún pọ̀pá tilẹ̀ wọn láwọn ẹ̀là síwájú mọ̀nàfíkì pọ̀pá tilẹ̀ wọn láwọn ẹ̀dùn wá lọ kìrìsìtẹ́nì pọ̀pá tilẹ̀ wọn láwọn ìṣẹ́gbẹ́ wa lóní gàngàn la fẹ́ máa gbà nábì là ọlọ́run ọlọ́run ọba síwájú ẹ̀dá. ẹ̀yin àsálàtù wa àwọn tí ọlọ́run ní kí ájèlè dáadáa yìí lára wọn tí wọ́n kọ́ àwọn rè wá wọ́n kọ́ sọ wá dọ́mọ bíbí kí wọ́n tó pè wá lọ́mọ akéwù. abiolóhùn fún bàbá àlùfáà wa àgbà سماعة الشيخ الوالد عبد الباقي محمد نم بجنان الخلد يا ألم الهدى ونيم لدل bá wọn. àmín. bá a ti ṣe fún bàbá a fún gbogbo àwọn àlùfáà wa àgbà níláńlá tí àwọn àti bàbá wọ́n jọ lò gbà. wọ́n jọ lò gbà. àtàwọn tó tún fọjọ́ orí ju bàbá lọ tí wọ́n ti lò gbà ṣáájú wọn tó jẹ́ korípa àwọn náà ní gbogbo àwọn bàbá wa tí à ń ṣàdúrà fún yìí gbogbo wọn la ṣàdúrà fún àtàwọn tó ṣẹ́kù lónìí tí wọ́n tún jẹ́ àlùfáà wa ọlọ́run àbíọ́ jẹ́kulẹ̀ tiwọn náà dá. lẹ́yìn èyí mo kí gbogbo ìjókòó. bẹ̀rẹ̀ látòrí ìmáàmù wa ẹ bínú ẹ náà lẹni máàmù ni bàbá bàbá ọba ọlọ́run ló sì lọ fáwọn obìnrin bínú sí wọn máa ń fara mà nítorí pé táwọn náà fi ìmáàmù sí bẹ́ẹ̀ bá fìyàn sáàyè nìkan ó yẹ máa fẹ́ kó tì ọ́ máa wà nípò àpọ́nlé àpọ́nlé tí bá ń rí ẹni ó kí ibẹ̀ náà lóní. gbogbo tí ń sàpọ́nlé ìmáàmù gbogbo ẹ̀yin tẹ́ ìjókòó yìí náà lẹ́ni. ìmáàmù wa ọlọ́run lè kún dáadáa yìí. èyí tí mo fi kí wọ́n pọ̀ ni pé ọmọ kí ó là wá bẹ́ẹ̀ bá sì jọ ọmọ kí ó táwọn àfa òun ránṣẹ́ kiri àti tún rí jágbà lọ́wọ́ àwọn àfa máa le tẹ́tọ́rí níbí lónìí iṣẹ́ tó pọ̀ ní ọ̀nà wọn sí torí wò yá àná abẹ́kúta la bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwa gbogbo ọjọ́ kiri ní rọmọdánù yìí ààrùn ọjọ́ tó yọ ọ́ lẹ́ẹ̀ma ẹ̀ la fi kí bọ́ òní ọjọ́ òní ní fi torí iṣẹ́ àwọn àlùfáà tí à ń jẹ́ mo fi léyìí mo fi kí ìmáàmù wa ọlọ́wọ́ nílé kan dáadáa yìí. lẹ́yìn kíkí ìmáàmù fún ìjọ wa Ridwanullah. mo kí àlùfáà mi ọmọ ìyá mi tí wọ́n wà ní ẹgbẹ́ mi járù mi alábàágbé mi ní ìlú maka àti madina ọtọ́lọ́hún ṣe fún wa ìyá máa báyẹn gbé ńgbà míì téèyàn ọkàn nira irú ẹni wo lọ́lọ́hún sì fi tì mí ní ẹ̀gbẹ́ àjọgbé madina àjọgbé ní alhamdulilah ọlọ́wọ́n ọ̀jẹ̀ akábàámà aburú nínú gbogbo ọ̀nà tí èèyàn gbà máa kábàámà ọba tí yóò ṣe dáadáa yìí fún yín ọlọ́run má jẹ́ máa padà sí aburú. àyè tí ọlọ́run wá gbé sí àwọn wa sheikh armiya sheikh eh, ayatollah ayatọ́ la tọ́lọ́run sọ di ayatollah ọlọ́jẹ́kẹ́ lásìpẹ́. àmín. àánú ọlọ́run yóò máa bá ń gbé o. àmín. mo kí àbúrò tí wọ́n ń darí ìjókòó àwọn náà jẹ́ kí lókun yìí ó dùn tíjókòó bá dá mc ní ó yáyì mc ọba yáyì yóò ti súnyà. wọ́n ṣe ń ṣe ìbò náà ń sọ yorùbá náà ń sọ kéwù. àgbègbè ọlọ́run jọrùn ọlọ́run lọ́mọ ọ̀rọ̀ ìlọ́run sí òun ọ̀la àti tóbi ọlọ́run mo kí gbogbo àwọn àlùfáà wa àwọn ìmáàmù wa ẹ má bínú sí mi torí àsìkò ni ojú ọmọ akẹ́yìn náà torí jímà. Hmm àyè tọ́lọ́ ń yẹ nìkan yín sí tó ti dáṣọ àpẹẹlẹ́wọ̀ yìí ọlọ́run ní wọn kú rárá yìí. ọkàlì gbogbo àwọn àlùfáà mi gbogbo tí wọ́n wà léjòkó hmm. gbogbo wa ni mo kí o ọlọ́run kí wa. mo kí àwọn alága ìjókòó tòní àwọn alájí wa Abdulfatah ǹgbọ́ Akéwùmí Ibrahim Ìdòwú Agbájé àti alájì wa abdulwahid ọmọtúndé gbogbo yín ni mo kí ọlọ́run tí ó fi ń ṣalága sínú gbogbo báyìí tẹ̀sí dáhùn ó jọ mí lójú mo sì máa rírì ẹ̀ nítorí púpọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn ń jókòó báyìí wọ́n yìí dáhùn ẹ̀ ẹ̀ bá pẹ̀ wọn àní dáhùn wọn àní dáhùn bẹ́ẹ̀ yẹn dọ́lọ́ náà bí ọ̀dà lóhùn ọlọ́run ó sì kẹ̀ ẹ̀. kódà ní ìsìnkú na tí wọ́n bà mí lẹ́nu ẹni ẹ̀sìn kínú gbogbo àyè mẹ́fà ti pè sí tọ́lọ́hún tọ́lọ́hún bá fún yín lágbára ẹ̀ sí. bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí. bẹ́ẹ̀ ti ṣe yìí ẹ̀ ń àlàáfíà ni lọ́hùn. torí bẹ́ẹ̀ bá kọ ẹ̀yin náà ní tiwa àbí bẹ́ẹ̀ kọ́ ẹ sì máa a gbé kalẹ̀ yìí bó bá jẹ́ pé kìkìdá ti ìṣèlú òun lè ró bá pọ̀ báyìí ní sáàfì rí ìdá kékeré kọ́ àbẹ́ ẹ̀kọ́ ni ẹ̀bẹ́ ẹ̀ ló ṣèlú ẹ̀ lẹ́jọ́kọ́ ni ìdí tí ó ṣèlú èèyàn ni àbẹ́ èèyàn kọ́ ni. tó bá jẹ́ agbágbé ìgbà náà tán ìta máa fi rí àkàpè kan pé kọ́ wá ni wá wà àbí bẹ́ẹ̀ ni tiẹ̀ láṣẹ gbogbo tó ní pátá yóò máa ná fún wa àbí bẹ́ẹ̀ kọ́ ni alájú wa mi yá ó kú yẹ yín jù mí lọ. yóò kàn ní kí lẹ fẹ́ ni. kò ní wáyé lọ. bóńdé bá fẹ́ ni ó ṣe. ọlọ́run wa kó yín tì wá torí kẹ́ ẹ lè wúlò fẹ́ sẹ́yìn náà. bẹ́ẹ̀ bá wá jókòó báyìí ọ́n tọ́ka sí dáadáa fún yín. dáadáa yín ọlọ́run ló jẹ́ ìpìlẹ̀ ṣùgbà kódà ilẹ̀ mi tún mọ́ bá torí ilẹ̀ àmọ́ ṣùgbà dáadáa ẹlòmíì tó pé èyí tó mọ́ bá lójú ẹ̀ náà náà ni ọmọ lóṣù ilẹ̀ mi ò ní mọ́ bá dáadáa rẹ̀ mọ́ ilẹ̀ mi mọ́ bá dáadáa èèyàn ní káwọn ọmọ èèyàn ó tún tógun dáadáa ọlọ́run yóò jẹ́ ṣùgbà dáadáa yóò tún wá mi ò tún mọ́ bá ọlọ́run àti ọlọ́run kíkí yín náà ni mo fi kí gbogbo àwọn aláàjì wa tí wọ́n ń gbà wá lálejò ní ìjókòó yìí ẹni rí èèyàn rí náà ní máa bá a ní àlejò àwọn míì náà jókòó bí kan nísìnyí tó náà ń gbàlejò ẹni bú bọ́lá ń ṣe dáadé tí wọ́n máa fà á fò ẹtì máa ọ̀hún náà ń gbàlejò ọ̀sẹ̀ ní tí èyí gbàlejò gbogbo àwọn atẹ́ gbà lálejò ẹ̀ ara wa balẹ̀ àlejò túra lẹ́gbà nítorí pé lè túra ní gbogbo tọ́lọ́run wá ṣe fún yín ọlọ́run níjọ́ bàjẹ́ o. ó wípé ẹgbà ọ̀rọ̀ rẹ̀ láàyè ó túbọ̀ bá ní gbà yín láàyè inú kẹrẹ̀. ó bá ní ṣe fún àwọn aláàjì wa olóyè mi díà bí ọmọ ìyá mi sí ní ọlọ́ba ní nípun dáadáa yín ọlá àti tóbi ọlọ́run yóò sì bẹ́ẹ̀ fún àwọn aláàjì wa náà ọlá àti tóbi ọlọ́run ó sì bẹ́ẹ̀ fẹ́yìn yín o ó ṣe bẹ́ẹ̀ fẹ́yìn náà ọlá àti tóbi ọlọ́run bí mo ti ṣe yìí mo ṣe fẹ́yìn ìyá wa ẹ̀yìn ìyá àlùbáta ọbẹ̀ látọ̀dọ̀ ìyá wa tí gbogbo wa lálága tá a bá kàn pẹ́ nìkan kọ́sálága a kàn fi ń wúra wa lórí iṣẹ́ ẹ̀sìn ni ọ̀sẹ́ni tí ò yẹ kọ́ máa dá sí tọ́lọ́run wọ́n máa ń sọ fún àtàjà fún àgán a bá gbé kìnnì kan ayé àyí ó ní ẹ̀ná wọ́ọ̀lù ọlọ́run kìnnì kan níwọ̀n bá tún wá gbà tán yóò máa béèrè pàṣẹ́ntéèjì tó o sì bẹ̀rù ọlọ́run tó ń bá gba five thousand one five ní tòun lórí ẹ̀ lórí owó mọ́sáàsì owó ọlọ́run owó ọlọ́run.

ẹ ó ti wá wò wípé lámọ́rí ìfẹ́ dápẹ̀kẹ́ mọ́mọ́ ọ̀rọ̀ náà pọ̀ pé eléyìí ẹ gbé fún bàbá owó tó bá kù ẹ máa pín láàrin bí ìṣẹ́jú márùn-ún láàrin tó pa aláàbá wọn wá owó ti àbátì. owó pàlà ṣàǹkó nǹkan ṣe ẹnu àgbà mẹ́jọ ọmọ bú àwọn olóṣèlú wọ́n ṣe gbá ètò nǹkan ṣe ń bọ̀. gbogbo wa la ní ìdíkàṣe wá àṣìkò àwọn mú kí ni o káwọn àyà ọbẹ̀rẹ̀ látòrí àwọn wa àwọn ọmọ àlùbáríkà àwọn ọmọ ẹ̀sìn ọkàrí gbogbo àwa ìyá àdínì gbogbo wa ni ìyá àdínì pátápátá bí wọ́n fi yàn jẹ́ ìyá àdínì tí wọ́n pàtẹ́ wá sí tí ọ̀wá òun yìí sí ìyá àdínì ẹ bá ti wá ní ìyá àdínì gbogbo wa ni ìyá àdínì ọba tí ó lò wá fún ẹ̀sìn báyìí àpadà sàbúrò ní tó sẹ́ni kankan wa. gbogbo orí kọ́lọ̀ ṣe fẹ́ nìkan kan yín ti ń jọ́ ma ọ̀dọ̀ wa bẹ́ẹ̀ sàdúrà fáwọn àyà tí ó dùn mọ́ wọn lójú ọ̀sàdúrà ọmọ ma àbí ẹ̀kọ́ gbogbo tó náà ṣe fún yín pátá ti ń jọ́ ma gbogbo àwọn tó ti yà lẹ́yàre tínú yín dùn ọlọ́run ní jẹ́ kàbàlújẹ́ lára wọn. nígbà àwọn tẹ́ tún ṣàdúrà fún mo ti fi ọ̀sán máa nílé ọlọ́run ó gbàdúrà ọlá àti tóbi ọlọ́run. Ah, mo kí alájọ wa àrùmíyà tọ́mọ èèyàn ní kí ọ dá iná ó sì lè fẹ́ ṣùgbọ́n kó jò ọlọ́run ló ní ọlọ́run ni máa jẹ́ iná tí èèyàn bá dá òun ní máa jẹ́ òjò níjọ́ tẹ̀ ń dáná rìdíwánu là ẹ̀ mà pé àníyàn yín lọ sí dáa. èmi ọ̀tí ẹ̀ mọ̀ kọ́lọ́ wọn tún kádàrá ká mara délébélébé báyìí níjọ́ ní ká tó pàdé mọ́kà náà ni a ti pàdé bóyá ju two thousand and eleven àbí two thousand òun láti pàdé ṣùgbọ́n èmi máa ń gbà pé alájùmọ̀ ẹnu tí ọkẹ́ ẹ máa sáré kiri tẹ̀lé èèyàn lẹ́yìn ọlọ́run gbọ́ àwọn tí wọ́n kọ́ wa ò fúnra wọn àfikún à. ṣùgbọ́n tí mo bá ní ìyàtá rẹ̀ balẹ̀ tí mo rí bóun náà ń wá pé kí lọ́lọ́run àtàná fi wí ó ti dànù àtọ̀nà bẹ́ẹ̀ lọ́lọ́run ti ní kémi àtàlájì tọ́lọ́run ti so wá papọ̀ látara dáadáa àti sojú kòkòrò ọ̀rọ̀ ẹ̀sìn òun ló sì hàn lára àjọ tí ó gbé ètò yìí kalẹ̀ alájọ àmìyà gbogbo orí tọ́lọ́ ń ṣe fún yín tẹ́ ń dojú ẹ̀kọ́ ẹ̀sìn báyìí ọwọ́ láàbẹ̀ tí ń ṣe yìí mọ́jòrì náà bàjẹ́ o. ipò tẹ́lẹ̀ dúró lónìí ó kéré nínú tọ́lọ́ máa ṣe fẹ́dà agbàgbé tó bá tún gbé yín ga jù báyìí lọ Islam ó jàǹfààní jù báyìí lọ. ọlọ́run mọ́sálá ìbáni tó gbé yín ga sí gbogbo ayé náà mẹ́jọ bàjẹ́ wà bá ní ma kọ́ yín ṣe ọlọ́run ma kọ́ yín ṣe ọlọ́run kọ́ yín ṣe àti tóbi ẹ̀ àdúrà yìí èsì orí ìnàró yìí nìkan ẹni ẹ máa mú yòókù lọlé ẹ̀yẹ sábà ẹ bá ti rẹ ẹ máa ṣe àmì ọlọ́run ó wọ́n lè wá sọ̀rọ̀ nípa ìwà àtẹ̀sìn sáwọn méjèèjì jọ lájọsìn ojú ẹ̀ náà ní fi wò ó èyí sì rọra mú bíi àpẹẹrẹ ìwà kan tó dáa tàbá pẹ̀rẹ̀ ìwà kan tí ọ̀dà lọ́wọ́ máìkì lẹ̀. bá a bá ń sọ̀rọ̀ ìwà anabiwa Muhammad. sallallahu alayhi wa sallam. ó dìfá yẹn wa ọjà àmà ń jẹ́ gbogbo tí èèyàn bá ń ṣe pátá tó lè dúró tì ni mo ṣe ìwà gbogbo tí èèyàn bá wá ń tí ń ṣèṣe pé wọ́n mọ̀ mọ̀ pé mi ni mo wà ń bẹ̀ ìwà burú yẹn. bí definition yẹn bá wá lọ bẹ́ẹ̀ àní ìdí ká gbójú òkè ká fi ṣèdájọ́ wípé a jẹ́ pé ìwà ní ẹ̀sìn ẹ̀sìn náà ní ìwà. bó tiẹ̀ jẹ́ pé méjì àbí mẹ́ta lọmọnìyàn pín sí lórí definition yìí àwọn míì gbà wípé ìwà ìtumọ̀ ẹ̀ lọ́dọ̀ tí wọ́n ní pé mo bá ti dá a níwà bí ìkírun ìdọ̀dọ̀ lọ bí ń gbàwẹ̀ ìrọ̀dọ̀ lọ dé torí ń bàtẹ nìkan jẹ́ ìlẹ́nu ìgbúgbú sí yàn ẹ bá wọn ti lọ mọ́sáàsì náà lò tẹ́ wù wá burú ṣàpọ̀ wà ní ìyàn bẹ́ẹ̀ tó gbà wípé ìwà ní kíni ìwà lẹ́sìn ẹ sọ fún pé ó sì kọ̀ gbà àwọn míì sì wọ́n níbi wípé ẹ̀sìn ní ìwà kéèyàn takú mọ́sáàsì ọmọ jáde kírun bọ̀ ọmọ kan ìdodo kí láwà ni ó tó tẹ́ǹtì yìí tẹ̀sùbá tó ṣe kóńtà káwa máa fa kiri kó sì ṣe é mọ́ sùn mọ́. Hmm tamatiye ọsẹ wọn ti mi faramọlẹ ẹ̀dá ó ti gbà pé kò ń tí ń ṣe ẹ̀sìn ìwà náà ẹ sọ fún un pé ó sì òun náà gbà. èyí tí ń jẹ́ wà hmm. òun náà ní jẹ́ ẹ̀sìn ìtí ń jẹ́ ẹ̀sìn òun ni wà ní ìwà tí kìíní kejì bá fi kú ò lẹ́gbẹ̀ẹ́ kejì ọlọ́wọ́ ní gbà kankan ní méjèèjì ẹni bá lóun sí lọ́hùn tí wàá sọ́nù ọlọ́wọ́ ní gbẹ̀sẹ̀ ẹni bá lóun ń ṣe òun níwà tí ọ̀lẹ́sìn ọlọ́wọ́ kọ́lá kọ́ tí ẹ lè níwà kò lè níwà torí gbogbo ọ̀wà tí ó pọ̀ dá pátákó òun ṣe náà lẹ̀ sí pa wá láṣẹ tí ó rò padà tó sì jẹ́ pábúrú ni. àbáàbí tí ń darí ìjókòó owó lọ́rọ̀ tí mo fẹ́ gbé bí sọ ọlọ́run sọ ànábì sọ ni kí ni mo fẹ́ fi báàkì èyí tí mo sọ yìí táàbì sọ fún wa pé ẹ̀sìn ní ìwà ìwà lẹ̀sìn ẹ wojú ọlọ́run ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú ànábì tó fẹ́ ránṣẹ́. ayé àkọ́kọ́ tó kọ́ mú fún wá pàtàkì ìmọ̀ fún. nítìtorí tí ń jẹ́ wà èèyàn máa ń kọ́. èèyàn máa ń kọ́. ìtí ń jẹ́sìn èèyàn máa ń kọ́. èèyàn lè má níwà mí tó dáa lọ́wọ́ tí ohun táwọn alòbìnrin sẹ́tà fi kọ́ olọ́lọ́ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ìkọ́ra. Bísí rabbika alladhi khalaq. Ah. Khalaqal insana min 'alaq. Iqra rabbuka al-akram. Alladhi 'allama bil qalam. Ọkọ bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìmọ̀. Ọ̀rọ̀ máa. Ní tìtorí pé òun ni rí sẹ́tà lò táàfin lẹ́sìn tọ́da táàfin níwà tí ọ̀dà. nípa ọsọ yẹn tán súrà kejì ìkẹta tó tún tẹ̀lé tí ò sí yẹn bẹ́ẹ̀ òun ni mudafir àti muzamil. olóyìnbó tí mi ìmọ̀mù wa fúnjọ wa nasfat nílùú Ìkirè àti kàràkàrà àbí. kí lọ́lọ́run wí. yà á yọ àlùmọ́dẹ́sì kún fàámìr wàrọ̀ bùkà bàkàbì wàrọ̀ bàkà bàkàbì wàbí yà bàkà bàtọ́hìn wàrújìlẹ̀ fàájùn wàlá àtàmùnú tàṣẹ́kìr. ọlọ́run bá sọ fún párọ̀ ṣe ṣùgbọ́n kó jọ́ mọ̀ wípé tá a lè fún ọ táwọn èèyàn ìgbà tó ń wí òun nìwà ìwà ni. béèyàn bá dá wà nítorí ọmọ sọ ayé ọ̀dàlù. ayé ọ̀dàlù máa mú kẹ. kíláàpù wá sí i rẹ̀ sí. ẹtí ò ní wá. ifá tí ò ní wá. ó gbà kò wúlò fún wá sí kí ó ṣe kò wúlò fún náà. kí ló fẹ́ sọ fún wa ọlọ́dún wọ mọ̀dẹ́fì. láàárọ̀ mọ̀dẹ́fì. kúm dídé ọ̀nì lọ́ máa ṣe kìlọ̀ lọ́ máa ṣe wáàsí. wàrọ̀ bàkà bàkà bèèrè. oníwàásí ẹ pariwo nǹkan ní ìjọ náà lọ má pariwo ara rẹ. Wàrújísà bá dùn. Má pariwo lọ. Wàrọ̀ bàkà bàkà bèèrè. Ẹni tí ọ máa pariwo ẹ̀ka, ọ máa kíbi ẹ̀ kiri, ó rẹ̀. Wàrọ̀ bàkà bàkà bèèrè. wá jẹun, ọba rẹ̀ ti mọ̀. bó ṣe ọba rẹ ti mọ̀ ọ́. ọ̀rọ̀ bàgà fàkàbí. lẹ́yìn wà àárín èèyàn ló lọ àárín àwọn èèyàn ó lọ ń lọ máa wà òfin ọ̀hàn lọ́dọ̀ mi bí ẹlẹ́sìn pàtàkì kò fi ọ̀hàn bí ẹlẹ́sìn pàtàkì rẹ̀ tó ń jáde lọ ìdọ̀tí yẹn lódì. wọ́n ti yá bàtà fọ́tọ̀ yìí. báṣọ ẹ̀yọ kan lọ bá ní tó fẹ́ máa wọ̀ jọmọ. kí ni kọ ìwà tó dáa. Àlá àtàmùnú tẹ́tẹ́kìr. Ọlọ́run ní rẹ̀ àdábì látàmùnú tẹ́tẹ́kìr. Má ṣe má nù. Má sùn wọn, má sọ àwọn èèyàn lóhùn nítorí pé òun fẹ́ gba nǹkan ọ̀pọ̀. Ah, ah, àṣẹ tó fi sáré bàtà ń ṣe fún àṣẹ bàtà ń ṣe báyà àṣẹ bọ́ọ̀tì ẹ̀ wúlò ni ọlọ́ọ̀ni rẹ̀ wọ́tà aránṣẹ́ mọ́ṣẹ́rú ẹ̀ gbogbo tó ta yé kí ni ọlọ́run kọ ìwà. wọ́n nítorí ọba rẹ ló ṣe máa ṣe sùúrù máa ṣe sùúrù wípé tí ẹ bá ṣe pé mo rówó òní mo fi dákẹ́ fún ọ ilé ìṣe sùúrù torí ọlọ́run. ọ̀lẹ̀ rọ́bì kàfá súnmí. torí ọlọ́run rẹ òní òfin máa ṣe sùúrù gbogbo tí bẹ́ẹ̀nu súrà yẹn tọ́lọ́run tún gbé wá ìwà ni. ẹ̀yà lọ bí súrà kẹta ìtì ń bẹnu òun ẹ̀sìn yẹn. yà á yọ ìmùsẹ́ mi. ọlọ́run ni mo pè wọ́n tó ní kí wọ́n máa da aṣọ ń bọ̀ alákùnrin wọn máa sẹ́yìn Kumi mi láyìlá máa dìde lóru kí lè lọ́wọ́ ẹ̀sìn wọ́n yẹ lọ́fíà ẹnu wọn bá díẹ̀ nìkan ni ọsẹ́ kù bóyá là díẹ̀ ojú lè dínkù nínú ìlàjì díẹ̀ àwọn sí díẹ̀ àlẹ́ yìí tọ́lá wọ̀ ọdún ti kọ́ sí díẹ̀ ọlọ́run ní máa kí alukóra hàn lákèlú ara wọn kí lè léyìn ẹ̀sìn. ẹ̀sìn. èyí fi ń yé wa bí ìwà ṣe pàtàkì tó. bọ́lọ́hún ti ń pàṣẹ ẹ̀sìn níbẹ̀rẹ̀ fánẹ́bì bẹ́ẹ̀ náà ní tún paláṣẹ ìwà. bí ìwà bá ti wá sọ yẹn nù tó lóun lẹ́sìn kò lẹ́sìn. ẹ̀sìn táwọn sọ̀rọ̀ ìwà táwọn sọ̀rọ̀ rẹ̀ yìí nítorí àsìkò èyí tí èyí wa bó ṣe pàtàkì tó ẹjẹ́ àfihàn ìtẹ́mẹ̀ àtẹ̀yìnjọ gbàgbọ́ tá a lè jiyàn lé lórí bá a bá mú nǹkan míì wá àtúndẹ̀ mọ́ sọ fún àwọn àfa kan tó sọ báyìí bó ṣe wà ní ẹ̀sìn wa ni. ṣùgbọ́n tá a bá ń sọ orígun márùn-ún ìsìláàmù kò sẹ́ni tí ó jiyàn sí. ìtì ìgbọ́ lẹ́nu mi ọ̀ka nǹkan mi. orígun kẹfà ní kò lójú ìkan mara márààrún táǹkà náà ló náà kà. ó lè jura wọn lọ ìgbàgbọ́ ìrun kíkí yíyọ àwẹ̀ gbígbà lọ. márààrún tó dórígun yìí bẹ́ẹ̀ yẹn bá ṣe tó dáa tó dùn tó ṣe é wò bí wàá bá sọ yẹn ọlọ́run lè gbà. ẹjẹ mú látòrí ìmáàni ká sì máa bẹ̀rí tì ìgbàgbọ́ ọlọ́wọ́ ò lè gbàgbọ́ ò lè gba ìgbàgbọ́ bàbá ń gbàgbọ́ tí ò níwà àdúgbàgbọ́ náà kẹ́rin àtẹ̀yìn gbẹ́kẹ̀lé mẹ́bàá wúyàn ká ní ìsìn pé gbàgbọ́ èèyàn ní kí ni ọlọ́run èèyàn ọlọ́run èèyàn ní gbàgbọ́ èèyàn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n bọ́ọ̀ bá dáa ń wà òsìtọ́lọ́wọ́ ó tún gbàgbọ́ ẹ̀sìn kò sí tí èsì rasulu karim ọlọ́run subhanahu wa ta'ala onílé oníkèésè bíbù. ليس البر آه. أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والكتاب والنبيين béèyàn ti wúlẹ̀ kọ́dà tún nígbàgbọ́ tí dáadáa bá ti sọnù ọlọ́run ò ní tó wọ́n ti. aṣọ́jú ẹ̀dá anábíwá Muhammad tàbí tó lọ́dọ̀ ànábì áyà tó fi wọlé. Yà ayọ̀ alábì yẹn Ọlọ́run ni mo gbà yín gbàgbọ́ ẹ máa ni ẹ mi o. Wàkúlù kọ́lá sẹ́gídà. Ẹ sì ní ọ̀rọ̀ tó dáa lẹ́yìn. Ọmọ ẹ̀pẹ́ tó lùgbàgbọ́ òdodo ọ̀bá tó Ọlọ́run ò yà yọ ladina amanu takullaha. yà yọ ladina amanu. ìtakullaha. ìtakullaha wàlẹ̀. wàkúnú wàkúnú máa sọ̀dì. wàkúnú máa sọ̀dì kíínà. ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹ lẹ́ gbàgbọ́ ẹgbọ́ kí n tó lè gbàgbọ́ yín ẹ bẹ̀rù mi lẹ́yìn ẹ̀. tá a bá kí ìbọn láwùjọ àwọn olóòótọ́ olódodo kò sí tábù gbàgbọ́ rẹ̀ sí i tí wọ́n bá ti wà nù rẹ̀ ìwà ní òdodo àdúrà kọ́ ìwà ní. Rasulu Karim sallallahu alayhi wa sallam. Ó ní wallahi la yu'min. Wallahi la yu'min. Ọlọ́run mi múra ẹni náà tí gbàgbọ́. Wallahi la yu'min. Wallahi la yu'min. Ọlọ́run ni mo fi múra ó tí ò tí gbàgbọ́ lẹ́ẹ̀kejì. Ẹlẹ́kẹta ó ní wallahi ọlọ́run ni máa búra ó ń tí ètí ìgbàgbọ́ wọ́n wá wà nẹ́bí lójú kí ló ṣe tí òfin gbàgbọ́ ṣé tó ń ta pọ́ sí òkúta ni. màlá yomínú já òun bàwá ìpàrọ̀ ó tún forí kalẹ̀ fún ni ilé ní ìgbàgbọ́ ànábì ní rárá ó lé léwu kan àtìmí léwu pé ọ̀gbàgbọ́ rárá. ṣùgbọ́n ẹni tó lòun gbà mí gbọ́ láyà mọ̀nù já àrùn ún bàwá ìpàrọ̀. kálábàá gbé rẹ̀ ebi kan mo fi kí ustaz wa yìí. tálábàgbé rẹ̀ ọ̀fàyà balẹ̀ kọ̀sẹ́ni tí ti bá ìjẹ́ ìbàdàn gbé nulẹ̀. ó sì lọ mùsùlùmí gbé ó ti kí ọkọrọ bọ wẹ ọsàn ọkọrọ iléèwé ọgbà gbọ. ẹni tí wọ́n tẹ ẹjọ́ ń gbé hmm. tí ò lè nígbàgbọ́ ń pa àti ìgbàgbọ́ níbi tó tọ́ ọ bá dé mọ́sáàsì wọ̀wọ̀ ọ̀kan ó rí ibi tí wọ́n kọ́ ọkọ̀ gbogbo ẹni tí ń sanwó mọ́sáàsì. bẹ́ẹ̀ni. ilẹ̀ lómi ni wàá gánmọ́ wò lórí irun aláwọ̀ tó bá bá ṣe ládàáni sọ ti kọ oṣù kọ̀ọ̀kan. lórí irun náà nù ìgbà ládàáni ìjà lójú ọ̀dà. Tígbà tó rẹ̀ lọ, bá a nípa ìyàbalẹ̀, kí ló kankan àjẹ̀ tó máa hẹlẹ̀ máa mú lápámú ọ̀yẹ̀ bá ń kọ́ owó oṣù tọ́lọ. Àyè nípa ìyàbalẹ̀ síra wa ìyàwó tí ń dé gbàgbé. ìwọ fowó lẹ̀ fọlọ́ ló fowó lẹ̀ fún. kìbá na oní ojú rẹ̀ wájú ọlọ́run nígbò tí ní ẹ̀fọ́ à ń torí ìtọ́lọ́ wọ́n fún torí ìtọ́lọ́ tọ́ba ti fílẹ̀ pé lè láyé. gbọ́rọ̀ sí òlè. wọ́n bá wádìí wípé owó ètò ẹgbàá lẹ́sìn kílẹ̀ fi ṣe nígbò èkó ló ní masasi là ń fẹ́ kọ́. ilé èpè yìí. àbí wọ́n ẹ̀kọ́ afẹ́kọ́ masasi ilé èpè yìí ẹ̀yìn tá àwọn ọ̀pẹ̀ náà rèé ẹ sì fowó lẹ̀ ó tún pè lọ́dún kejì ẹ rí kómìnà kankan ilé tiẹ̀ Ile ilé tuntun ilé tuntun ìmáàmù ti lọ sáìtì. ilé tọ́lọ́hún tá a gbowó èrè àkọ́ná ó tún pè lọ́dún kejì ẹ lẹ́tẹ̀ mọ́sáàsì dà ń bá lọ. wọ́n o. ìgbàgbọ́. five million ni a fi tó parí ẹ̀ ah. ìwọ́n ọ̀ndọ́rọ̀ àbọ̀ lọ́rùn ni. gbogbo ẹ̀ òrùn jọ ìwájú ọlọ́run èèyàn lè jọ ọlọ́run bùn ẹ ò sí jẹgún lọ́lọ́run. kálukú wa ká máa ń wo tá à ń ṣe sọ́lọ́run. arábìnrin gbogbo ẹni tẹ́lẹ̀dúgbò rẹ̀ ò lè fàyà balẹ̀ sí ọwọ́ ẹ̀ ọ̀gbàgbọ́. ẹ mú lọ́dọ̀ ọkọ àtìyàwó níjọ́ lọ fẹ́ fẹ́yàwó onímùsùlùmí ni ẹ bá wà o. mùsùlùmí tó lẹ́sìn ìyá wa tẹ́lẹ̀ náà wọlé gbà tó bá ẹ̀tọ́ jẹ́ mùsùlùmí ọkùnrin tó ń gbẹ́sìn yìí. ẹ̀yin mọ̀ ní má ní tiwa kí ló dé tó o tún fi dìgbà o ní dìgbà ló má bì í sùn. tí o jù wá tọkọ ẹ lọ́nu lé. o tún lọ léèwé o tún dì í má gbà o tún dìgbà ló wọ lọ léèwé. ọkọ ìyàwó náà wọ dúrọ́sà ó wọ sábẹ́ pílò. ọkọ ìyàwó náà wọ àti dúrọ́sà ni wọ́n máa ń sùn. sábẹ́ pílò tí ó bá ṣe sáà ní lọ́kọ láya òun ni yọ bọ ọmọ ọjọ́bà yóò tún ju abẹ́fúlò wájú pé n tí ó mọ owó mi. mọ́lá yamanu jáwùú bàwá ìbáwò. ìgbàgbọ́ kò ó débi lẹ́nujọ́ mẹ́ta yìí nínú àwẹ̀ rọ̀mọ̀dánà ìgbàgbọ́ òsínmà ní mo sá sí ọ̀dọ̀ mi mo bá ń gbọ́ parun pé ẹnìkan náà ti mú sẹ́ẹ̀tì mi lọ́ọ̀mọ̀ lọ́pàá kódà tún tẹ bàbá àti wúkọ pé wọ́n polówó tọ́sọ̀nù mọ́sáàsì bẹ́ẹ̀ yẹn bá wú bẹ́ẹ̀ fún ó lè gbá yẹn létí pé sí ọkọ mi mo náà pèsè ìdìbò ní mọ́pàdé sọ́yà gbọ́dọ̀ nù mọ́sáàsì kí ló sọnù ìwà arí mọ́sáàsì ọwọ́ akírun ọ̀sẹ̀ sí ọ̀sẹ̀ sí ṣùgbọ́n kò sí kí ní bẹ́ẹ̀ sọ́wọ́ àwọn àgbà wọn. kí ni ó fi ṣe ìtì ń ṣe wọ́nù ìwà ó pàtàkì nínú ẹ̀sìn wa yìí mọ ọba ti sọ́nù. àwa nínú ìgbàgbọ́ ààrẹ. àìsèmà sọdọ́ ta ìyá wa ló bá a ṣe dodo kò rẹ́gbẹ́ ẹnìkan mo rí yín nígbà nìkan dé tí ọ̀rá ga àyà ń pè é ìjọba àlùsálà nígbà tó tábàdìlẹ mà wípé sísà ni sísà tí ń kó mọ́ra nínú jàmá hmm. tí ń kó mọ́ra tí ń jọ ń ṣe wọléwọlé níjọ ọ̀rọ̀ pé yọ fẹ́ bá dé ìjọ mà yá ti sọnù. ó ti sọnù sálà láàlẹ́ wà sálà mọ̀ ń bọ̀ wà mọ̀ ń bọ̀ ìdọ̀dọ̀ ọ̀tà náà ẹ̀ wọ́n ń bọ̀ yá. Mọ̀lá yá mọ́nà ìjà òhù bàwà ibò òhù. Alábìnrin kan fún ẹni tẹ́lá dúdú ẹ̀ tí ò lè fàyàbalẹ̀ sísọ ọwọ́ ẹ̀ alábìnrin ọ̀gbàgbọ́. Ẹ la jókòó yìí. Ẹlòmíì wo lè fọmọ tì. Ó sì ló ń kírun, ọjà ìyá àdínú. Ìyá àdínú ni mo sá sí wọn ò lè fọ́ ọmọ tí pé à ń lọ bá yẹ dákun ìyá mi ìfọ ọmọ yìí lẹ ìyá jẹ sékè sọmọ àlágótó ni ebi ọpa ẹsìn wàdà tí èèyàn bá sin lọ́n dáadáa irú ẹni tí ń sin lọ́n lọ yẹ kọ́kàn àwọn èèyàn balẹ̀ sí àmọ́ bí kan ò ní tẹ̀lé mi lọ ìyàwó ń bẹ yín ọmọ pé bí ò ní pa lọ dúró lọ́dọ̀ àwọn alájókòó yìí.

àgbàrá èwo ọlọ ọlọ ọgbọ bọ́lá tọmọ mi bá ń kásọ ìyá àgbà ọ̀sọ̀ fún pé sọ ọmọ ibi tí mo sásọ mi sí àbótí ẹni ká gbogbo ẹni èwo lọ́kàn ọ́ ìkàtọ̀ tó kà máa kásọ bọ̀ ó sì kí òun ti kí òun tọ́lá tó kí òun. ó fàṣọ ọkùnrin lẹ̀. ẹlòmíì ọ̀dà ń wà níbẹ̀ àti ìgbàgbọ́ ó nígbà àwọn tá a jọ ń gbé tí wọ́n bá tó lè fàyà balẹ̀ sísè ọwọ́ wa tí wọ́n fàyà balẹ̀ bá a ọ̀gbọ́dọ̀ jẹ́yìn ní ìsìlámù nílòsì. tí wọ́n mú ti ìgbàgbọ́ rẹ̀ jápò mẹ́ torí àsìkò níta lè sọ ọ́ pọ̀. arábìnrin àlẹ́ àyáwó àlẹ́ imán kùrànà àtọ́jútì àti gbàgbọ́ lẹ́sìn wà ní. kùrànà yàrá tí ká bá ti dá ìkejì náà jà sẹ́gbẹ́ tí ọba lójú tì ó lè sún ọjà èsì tí ó lè ṣe kò sí ibi tẹ́ẹ̀ lè bá yóò bọ́sẹ̀ láàrin àpá àbí ọba lójú tì jẹ́ tó rí ní ọ̀dà jẹ gbogbo ẹ ẹ àgbogbo ẹ àjẹpọ kò ní sí kò ní sàṣàjẹ pé eléyìí ọ̀rọ̀ bá mu tí ọ̀sà yọ owó. àti táwọn èèyàn gbọ́ bá wípé ah, àfa ọmọ eke lọmọ tó kú yìí gbẹ̀bọ̀rẹ̀ tó bì gọ̀dọ̀. Jẹ́gbẹ́lá ẹ̀rẹ́ tó bì gọ̀dọ̀. Bẹ́ẹ̀lá ayi tẹ́lẹ̀ ọba ti lójú tì kò sí tí ò lè dánwò ìwà nú o ìwà owó àtẹ̀sìn wọ́n jọ rìn aṣojú ẹ̀dá anábùwà Muhammad ó láwọn mẹ́ta kan

ó ti di mọ̀nàbìkì ànábì ọ̀sọ́ bẹ́ẹ̀. ìdá àdẹ́fà kárìbà. Anabi ní gbogbo ìgbà tí èèyàn bá fi lè sọ̀rọ̀ tí ń bá rọ́nú ọ̀rọ̀ ẹ̀ ẹ bá sọ gbàgbọ́ lọ́rùn ẹ̀ ẹ pè é mọ̀nàbìkì. ti pọ̀ ẹ̀fẹ́ tẹ́ gbàgbọ́ ti pọ̀ lọ́rùn ẹ̀ ti pọ̀. kàbú bí oyún náà gbàgbọ́ fẹ́ mú tó bá báyàn sàdéhùn ẹ̀ ní ba lórí àdéhùn àdébìnrin ẹ má pè mú mi ní ẹbẹ wù gbàgbọ́ kúrò lára ọ̀nà bí kiri. wàyídà wàyídà tùmínà kọ́ọ̀nà. tí wọ́n bá fi nǹkan pamọ́ sí lọ yọ jàmbá rẹ̀ ẹ lè bá ẹ lè fi gbà mọ́. kò ṣe bí iye kan. yóò tún máa bí léèrè pé ń gbòòrò fún mi ta ló wà mí. sọ àpótí darí rẹ. ànábì ní èso olùgbàgbọ́ mùnàfíkì àdínì ṣẹ̀gbọ́n mùnà na oye ohun tí fẹ́ẹ̀ kárí fẹ yẹ kárí ó yẹ kárí tí ọ̀sẹ̀ ní ibi kéèyàn ọlọ́jà fún ìwé èèyàn ni ó sọ yẹn dá èso ó àbí hmm. táàfin mọ̀ bí wàá pàtàkì tó ní o mẹ́yìn bá ń kírun tí wàá bá sọ yẹn nù ọlọ́run ò ní tí ó kírun ẹ̀ sí. ànábì ní ànábì ọlọ́run ní ànábì sọ fún wọn wípé apàṣẹ. iná sọlá tàtà ní ànìlbà ṣàìwọ́ lè kàn. wọ́n torí àsìkò. àkàrà kún un lọ. ọlọ́run ní ànábì máa pàṣẹ ẹ̀rùn kíkí fún wọn torí pé iná sọlá tà torí pé òun ta fẹ́ gbà òun ìrún tó fẹ́ kọta ní àánú ìbáṣà ìwà ìmú kẹrin. irun tó gba ìwà rọrùn kúrò lọ́wọ́ èèyàn ọlọ́run làwọn ọlọ́run gbà lọ́wọ́ èèyàn. irun tí èèyàn bá tún kí tí ìwà rọrùn sì tún wà lọ́wọ́ èèyàn ọlọ́run ló wọ̀ ní tóun fi rọrùn sí. ìwọ́n má bẹ̀sẹ̀ kàn mí. àkàrà kò kò sí ìfara kan lé kò tún sí ìfara kan mọ́sáàsì. iye pè ó gbóná. تنهى عن الفحشاء والمنكر yóò máa sọ́sẹ̀ ni kódà wọ́n ti jà sí masáàsì kan ní dákọ̀ rẹ̀ fún bá ti délé ọlọ́run ọ̀rọ̀ ọgbàgbé tó pátápátá ọgbàgbé gbàgbé ìjọba lọ ọmọ àdúgbò ni mo ṣe wí aláàjì arúmìyá ìyẹn yẹn bá dé mọ́kà ni wọ́n mọ̀ tó ń fa náà jẹ́ kankan ẹ̀dùn wọn múre wọ́n mọ wọ́n mọ ẹ̀bà tẹ̀lé. Ọlọ́run tó bí ara. Tànà àlè ìfàṣà. ọ ọkọ̀ tí láàbù ọ ọ rìnrìn àrí ń ọrụ ọrụ ọrụ tó bá kẹ̀ ah. fún bẹ́ẹ̀ dọ́là bí wọ́n àwọn àwọn èèyàn mi ẹ lè má lọ ẹ má má lọ àná lè tẹ máa ṣe láti dé hmm. ṣùgbọ́n tó ọmọ nìkan jù. báwo máa bí gbogbo bá dé ọmọ pé kò sí nǹkan kan mọ́ lẹ́yìn ọlọ́run ní jẹ́ ó sọ abẹ́ ó sọ abẹ́ abẹ́ bíríjì ó sùn lẹ́gbẹ̀ẹ́ àtàn kò ní wẹ́ ní ṣùgbọ́n. Nílẹ̀ ilẹ̀. Ní o kẹ́ ní ẹ sá mú bẹ́ẹ̀ ẹnìkan béèrè pé kí la wá sí bí iná. Kí ló ń bí kí la ò sí láàrin? Lábẹ́ sánmà. Tí ò sílé kò sí gángan. Ló tẹ̀. bí adé ti ń bọ̀ ní mìíràn ní tẹ́ẹ̀tì mẹ́mbẹ̀ láràbá tẹ́ẹ̀tì mẹ́mbẹ̀ rọ́ọ̀dù mẹ́. ṣùgbọ́n mùsùlùmí nípa kódà wọ́n tún fi ẹ̀sì sí ti mìíràn àti àràfá tó nípa gbogbo òde. ṣùgbọ́n ní mùsùlùmí nípa Allahu Akbar. Ah. ibẹ̀ lọ́lọ́run ti fẹ́ kálukú kọ́ mà bó ṣe mọ́ lọ́wọ́ kọ́ mà kọ́lọ́ nìkan ọlọ́gàjì. ọlọ́wọ́ kan ní kílà wa adó ọlọ́làájì ní àlàájì. Aláàjì aláàjì. Àti àti aláàjì. Aláàjì kọ aláàjì. Kọmísà ọmọ èrè lọ́dọ̀ kọmísà la náà. bẹ́ẹ̀ náà lè sọ gbogbo ẹ̀ fún wa. Ẹni ta bá ìtẹ́lẹ̀ tọ́ba léèrè. Eléyìí kí ló ń bì? Mo ní ká lè máa béèrè báyìí náà. kálukú ó lè máa béèrè báyìí. Kálukú ó lè máa rẹ̀. ọlọ́run nìkan ló tóbi. irun téèyàn bá níwà ọlọ́run ò ní gbà kó mi irun bọ́ bí zaka. azaka. bí wàá bá sọ̀yàn nù kò sí tí ó bí zaka rẹ̀ sí. ọba òun dà á lẹ̀ hàn gàgà ọlọ́run ní ànábì kúndùmínà amúhálìhìn sọ́dọ́kọ̀tà. máa mú nínú owó wọn máa gbà lọ́wọ́ tí wọ́n bá mú wa. kùtọ̀ hírò wọn. ọmọ ẹgbẹ́ sàkà. wàtúzàkìhìm bíyà. ó lè nù wàtúzàkìhìm méjèèjì náà èdè kan náà ni. iná sọlá wọ́n ká sákánù làhùn. ṣéṣe àtúnṣọtúnṣọ tí ò ní túmọ̀. àwọn pé sàkátọ̀ ọ̀sán ọlọ́run ó fi bọ́ ọmú ẹsẹ̀ rẹ yóò fi ti dànù. torí tọ̀wọ̀ bá ń wà kò sí bó déwájú ọlọ́ olóbi tẹ́síkìyà tó wá lẹ́yìn ọtún kánàbí ọtún kan wà ẹni tẹ́ mú wá fún anábì ní wọn lọ báwọn tí wọ́n bá ti kówó dé tìmọ̀ nígbà tó òṣìṣẹ́ owó sí ẹ lọ́dọ̀ ó owó sàkádé oṣù ń wò náà ti tún lọ. wọ́n sọ yìí aléyìn sàdúrà fún sàdúrà fún sọ̀dọ̀ iná sọ̀rọ̀ àtàkà sàkànú làwọn. ọdúnmọ́ ọdúnmọ́ kí ló ń dé ọdúnmọ́ dé ọ̀ká bí tí ah. dání ah, ah, ó sì fún ọdún máa ń ṣe ọlọ́run ní sàdúà fún sàdúà fún. iná sọlá tọ́jà náà sábà ló làwọn fún ọ̀yàmálẹ̀ yóò tún jẹ́ fún ní ó tún jẹ́ fún ẹni tí ń ṣe dáadáa sàdúà fún. ti sàkádúró mo ti ń da fún ìlà ẹ̀yà wọn náà kò ti fẹ́ lé wa bá. àwẹ̀ tá ń gbà yìí bí wọ́n bá da ọlọ́run ò lè gbà á. Ànábì ní máa ń lámú yẹ̀dá àkọ́wọ́lá zuu. yẹ̀dá àkọ́wọ́lá zuu. ẹni tí ọba lè fọ̀rọ̀ rúnrún lẹ̀. wàlà àmàlà bíi kò lè fi wà rúnrún lẹ̀. ó ní wa laysa lillahi hajatun. fi ayẹ̀dá bọ́ àmàhu wa sharabahu. kò sí tọ́lọ̀ wọn bí àìjẹ àìmú wa kò sí tí ó fi ṣe. kò sí tí ì ṣe. tẹ́yìn ọba ti lè fi wà rúnrún tí ó lè fi lẹ̀. ó mọ̀ pé tí ò ní wà tọ́ da bàbá bọ́ búkà ní ìsìn tó jẹun kò jẹ̀bi. ọ̀jẹ̀bi òtọ́rọ́ lọ́wọ́ ò ní gbà kò ní gbà wọ ẹni tí ọ̀dà ní kíni ìwà. ẹ lọ torí àsìkò. ọlọ́run lájì gan. aláhájú. táwọn gúdì ká lórí. aṣírò ọmọ ẹ̀rọ ọmọ ọmọ ẹ̀yọ owó tí mo dúró ọmọ àdúrà ọmọ káàdì. Bàmá ọ̀rọ̀ bàbá dàbí iná láhàjà. Ẹ̀ka dà sí ìṣèlú lórí. ọba jẹgan ó kó ọmọ yìí owó tí mo lò tí mo fi lọ sí mọ́tà ọba wa mi yàn bá ìsì. ọyọ kọ fàlàjì kú. alahaju. báwo ọlọ́run wò lè gbà. aṣíwòrán màlúmà. ọlọ́run ẹ̀gbọ́n tá a máa lọ àwọn oṣù tá a mọ̀ láfi ṣe Fàmá fàwọ́bà bí iná làájá. Ọlọ́run kò ti gbọ́, ìwọ tó ọba ti palẹ̀ ájì mọ́, yóò sì wà ní wa náà, ọlọ́run ó jẹ kọ́rọ̀. Àmín. Fàlá ọ̀pápà. Ọlọ́run ti ń fi gbájì rẹ̀ lé wọn gbọ́n láàrọ̀ kọ́tà. Àmọ́ ọkùnrin máa lọ́mọbìnrin olóbìnrin kiri obìnrin náà máa lọ́mọkùnrin ọlọ́kùnrin tó ọba ti dàlá jọ pàlẹ́ òtún. Fàlá ọ̀pápà. Bọ́ọ̀ bá ti pàdé ọlọ́run sùpà. Nígbà tí lọ́mọ yàwó yàwó ló ti sọ ájì. Ájì tán. Ájì tán. Fọlọ́ọ̀lọ́ pápá. Ẹnu sábà ń kà nìkan ló Ọmọ ní ẹgbẹ̀. Àtẹ̀yìn. Àtẹ̀yìn tó ń bẹ̀ ní kẹ́. Hmm, alájà. Ọ̀rọ̀ tí ọ̀jẹ̀ mẹ́rin tó ń rí gidi lè ọlọ Ẹnu tó kù Màá bá ọ̀nà bí nílẹ̀ jà Ẹ má pè ẹ má de ẹnu tó kù kù náà. Wá sí sábà Ẹnu tó de. Àtàwọn nítorí pé wà ti bá jìjẹ́. Fọlá ọ̀pọ̀pọ̀. Ọlọ́run máa ń rọ nǹkan kí nǹkan tí èsì tiẹ̀ mọ́ tiẹ̀. Wọ́lá kò súnkà. Ọlọ́run ní kọ̀tọ́ sẹ́ni tó lọ sí Hájì. Wọ́lá kò súnkà. Ìwà pòkì. Tó o bá ti mọ̀ pé ọfẹ́ jẹ́lá Hájì tó lọ́wọ́ ọ̀tẹ̀wọ́gbà, ó fi wà pòkì lẹ̀.

gbìyànjú máa rí pọ́ùn wé ìtọ́dánù wa ìyá máa ṣàdúrà rẹ̀ tọ́lọ́lọ́ ni máa tọ̀ yẹn sí bọ́lá ọba ti mú yẹn ṣe àwọn àṣìṣe èèyàn tí ọba dá yẹn tó wájú ọlọ́run ọlọ́run ó sì máa fi bá yẹn àdánù rasulu karim ó ní àlòkúlùkù lè asan bọ́lá ọba fún yẹn níwà tó dáa yùzíbù lè kàtọ́ yá ọmọ yọ ẹsẹ̀ asịsị yọọ ma yọ gẹ̀ẹ́rẹ́gẹ̀ kàmáyò bí ibòlè má ìrìnkẹ̀rì bómi bí ṣe máa yọ nǹkan tí bá ń bẹ lára wọ yọ dànù. bá a tayọ a ma ṣokùnfà kéèyàn ori ifeọlọ tó àmàgbẹ́lóhùn ó nífẹ̀ẹ́ yàn aṣáájú wa Usama bùnú sùrẹ́ẹ̀ nínú àdìsí tó gbà wá ó ní ajókòó lọ́dọ̀ ànábì ń jọka ó ní gbogbo wa farabalẹ̀ bí ìgbà tẹyẹ dúró lórí wa tá a fẹ́ kẹyẹ ń wó fò ṣẹ̀gbẹ́lẹ́ bá ní ọ̀kẹ́ kọ́ mọ̀ pé òun ò sùn ẹ̀yẹ bà léèyàn lórí bẹ́ẹ̀ òkúta igi ni ó pé èèyàn ọ̀wọ́ abẹ́kẹ̀yẹ ń wó fò ṣẹ̀gbẹ́lẹ́ farabalẹ̀ fún ó ní bá a sì ànábì sallallahu alaihi wasallam. oníbàwọ̀ èèyàn anabi ní man min ahabu ibadillahi ilallahi ta'ala nínú ẹrú sí ọlọ́run tọ́lọ́run subhanahu wa ta'ala tó nífẹ̀ẹ́ sí jù láyé tọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù orin náà ni ahasanuhu khuluqa gbogbo ẹni ọlọ́run bá ní ọ̀dà wà ẹni tọ́lọ́run nífẹ̀ẹ́ sí yẹn bọ́lọ́n báyìí ti jẹ́yìn orí fi ọlọ́run ogun kan ti ta ìfi ọlọ́run ló ṣe pàtàkì ẹwà nàbẹ Adam nígbà ọsẹ ọlọ́run ọlọ́run dẹ̀ yọ ojú oyè anú alukuraanu kọ́sẹ̀ o ọlọ́run nípa àṣọ Ádámù rọ́bà wo fọ́nà wá sùrọ́tà ìsàrà uh, àkọ́ tàbí tọ́ uh, alọ́jẹ́ tàbí ìsàrà àrọ́fù mi fọ́nà wá. ọlọ́run lọ́wọ́ ọlọ́run ọdẹ ní ìparun torí pọ́sẹ̀ ní ádámà ní ànábì ádám ṣùgbọ́n torí wípé ọlọ́run mò ń kìfẹ́ ọlọ́run ni o bí ọba sì ń kankan tá à wá ń bi káwù àtọ́dá àdúgbò afẹ́kọ́lọ́ wọn fẹ́ràn wa ó tó. ṣe ọlọ́run tó ń torí ọlọ́run ní fún mẹ́tìtà bá bò ó èmi ọlọ́run sì tún padà ẹ̀sìn olólùfẹ́ ó tún yàtọ̀ sẹ́sẹ̀ ẹni tọ́lọ́hùn nífẹ̀ẹ́ nítorí pọ́lọ́n fẹ́ràn ànábì Adam ọlọ́run fúnra ló tún wáá ju Ádámà níwèé pé ọ̀sẹ̀ mi ṣùgbọ́n gbólóhùn tó wíre tó fi darí jẹ tó bá jẹ́ pé ọlọ́run náà là ń wá tá a fi ń kíyèsí wa wa ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ọlọ́mọsàlá ìsànù wa. àwọn àwà tó dáa gbogbo wa mọ̀ ìdúró mi kọ́ ni. èyí ti máa kà á ẹyọ kan ń bẹ̀ olùdodo ìwà tó dáa ni ọba lára mu. wọ́n sì dùn fífa iná àdí ìfàsídìgì màkìrúmàtú. nínú àyàtọ̀ akẹ́lẹ̀ kan ká tó lọ bí orin ká tó lọ bí ìtàn ọlọ́run ní gbàgbọ́ ẹ páyọ̀ sọ ọ́ dídí. ẹ jẹ́ kí wọ́n owó sì kú ágùn èyí tó tún súnmọ́ tá a lè rájà ẹ̀ fi jókòó ń lẹ́ni rẹ bí èèyàn bá ti dó lóòótọ́ yóò dẹni rẹ ni wọ́n ju ọlọ́run àga mẹ́rin péré ìran àga mẹ́rin péré níbẹ̀ láìjẹ́ náà kò sí márùn-ún àwọn ànábì ọlọ́run àìsísà ànábì ọlọ́run sẹ́gbẹ́ lóòótọ́ pọ́ máa lọ okùn mélòó okùn mẹ́ta àṣọ àgẹ́ ẹlẹ́kẹ̀jì àṣìbẹ́ lọ́wọ́ ẹ̀ àga àwọn tí ọ̀nà ọkú sógun ẹ̀sìn ṣé gbogbo dé ọmọ ìyá mi ní gbogbo ọmọdé ó ni ogún kọjá arọ́bìnrin ẹni àléyìn nígbà yàrá tí ìlú ogun rí náà máa lérí pé èmi èmi bá èmi ẹsẹ̀ báyìí mo fi máa pẹ́ o lè máa sọ bẹ́ẹ̀ lójú ìyàwó ẹ̀ kò sí kọ́ síyàn ní pé ya rẹ̀ tọ́ba rẹ̀ lẹ́yà rẹ̀ ṣùgbọ́n gbogbo bá dé ọkọ̀ jáde. ọlọ́mọdé àwa lógun lórílẹ̀-èdè yìí gbogbo àwọn tí ń darí wa gbalima darí wọn sí dáadáa ní padà sàdó àwọn pa. ọkà ka àwọn ẹni rí ilé ọ̀rọ̀ tó ń gan jágùn ni òun náà gba lẹ́tọ̀ kan àwọn ọmọ ìyá mi ní ẹdẹ wọn máa ń sin lóko kan fún wa lóṣooṣù a máa nínú tíra fáwọn a máa kí lóṣooṣù. nígbà fẹ́ bẹ̀rẹ̀ mọ́ wá ń bèrè fẹ́ kárí àti sọ́ọ̀lì hì wà àyìnà sọ́ọ̀lì hù. àwọn ẹni rí dà. ọgbà àwọn ẹni rí dà. ọlọ́wọ́ nǹkan afẹ́ gbọ́nà ọgbà àwọn ẹni rí sẹ́ni rí la wa. tá a fẹ́ máa kọ́ ọgbà àwọn ẹni rí wọ́n nítorí ẹni rí ni mo lọ́dà jẹ́ pé ká máa kọ́ lọ. ẹni rí. àgẹ́lẹ́ náà tó ká mọ́gi nítorí ẹnìkan ẹni rẹ níyà yẹn wèrè àkàbá ṣàpáwọ̀ lè mísà ń ti wá sí fún ọwọ́ àfàlẹ́ ti bá kàbá àbí ẹ̀ṣẹ́ ìmọ̀ tí ń jẹ́ kàbá èrò lọ́kẹ̀ yìí àbá àlọ́mọ yìí wọ́n gbọ́ ní Yorùbá ní alẹ́ ọmọ bí ẹ ṣe kà ẹmu ẹmu ẹmu tọ́ rẹ̀ ẹmẹ́jẹ ẹbí kìíní kan kún ẹ̀sà ní ojú ẹ̀sẹ̀ bẹ́ẹ̀. ẹ lọ wojú ẹsẹ̀ rẹ̀ wá. sẹ́ni rẹ̀ nù torí owó. èyí na ọ̀ntà àgẹ̀ntà lọ ọwọ́ kù sídìkì àgẹ̀lẹ́kẹ̀rẹ̀ lọ àga àwọn olóòótọ́ àwọn olódodo ọlọ́jà àrùbíjókòó amínà ká máa sòótọ́ ká sì máa fòótọ́ káwọn ọmọ wa nínú gbogbo ṣe báàbá ti fi kọ́ wọn ìṣòro náà bọ́jà lórílẹ̀‐èdè yìí lè lànà ìṣòro ẹ̀ tabatara wa ló kọ́ ọmọ tó ń go tí ìjà pẹ́ bábílẹ̀ èrè kèmọ̀ bí ọ̀jẹ̀ bá lé ilé wọn pẹ̀tọ́ ọba ti ẹ̀rí gómìnà ìpínlẹ̀ gbá èmi náà lọ kó tèmi náà jẹ́ ní tí ó wù mí tọ́rọ ti lajú si pé wọ́n ń kó jẹ. àjọ kò jẹ ní. ẹjọ́ bá tó wá kó jẹ tó bá darí wálé àmàlẹ́bí rẹ̀ ajé ó gbádùn pé ó ní sóríire náà. wọ́n ọlọ ọlọ bó ṣe lọ lóde. àwọn ẹgbẹ́ rẹ̀ lọ bẹ́ẹ̀. mùsùlùmí sólùbí wọ́n sọ ló kọ. Ah. báwùjọ wá sí dàrú kò sóòótọ́ mọ́. abẹ́lẹ́ ọ̀fà tó wà ń bẹ̀ ní ìsìn tí wọ́n fẹ́ máa ṣèjọba yìí ọlọ́jọ́ owó lè dúró lóòótọ́. àmín. tó bá fi lè dúró lóòótọ́ àgbàdo. àgbàdo. ìṣòro tá a ní ni wípé ààrùn lóòótọ́ tàbí kárì kọ́ máa rò lóòótọ́ lẹ́gbẹ̀ẹ́ máa fi máa fi ló máa wà bí mo ṣe sọ. kọ́ máa lù olóòótọ́ lẹ́gbẹ̀ẹ́ làfi bẹ́ẹ̀ lọ́hùn-ún pé ètò wà ń bẹ̀ ní ìsìn bí gbogbo wa ṣe fẹ́ dú sí i. lówùlò ọlọ́njọ́ ara wọn àbìtọ́ ọ̀nà sọ́ọ́lì hà. torí tó lọ́hùn bá gbèrò orin gba àyàn òun làdísì tá a fi ṣàdúrà fún. wọ́n bá gbèrò orin gba ṣáájú kan jà alàlàwù mi rọ̀ iye tì í bìtọ́ ọ̀nà tá sọ́ọ̀lì hà. ìtú ó ṣe fún un látara àwọn tí ń darí òun làlábàṣiṣẹ́ pọ̀ tọ́jà. yóò yan alábàṣiṣẹ́pọ̀ tó dáa yóò yan fún. iná síyà tí bá ń gbàgbé nǹkan zakaru wọ́n máa ran létí pé ọ̀gá àti ṣeré ọ̀yà fáwọn eléyìí nìkan ọ̀yà ká ṣeré inú tá a ṣàdéhùn pa á ṣe fáwọn èèyàn àìṣe yìí. wà ìgbàkàrà tí bá sì ń rántí wípé a ṣeré àánú gbogbo wọn dìde sí i ó ti ya àwọn ọmọ ṣe nípìnlẹ̀ wa náà lọ àwọn náà ọmọ ṣe bẹ́ẹ̀ lọ́kùnrin wa nítorí náà ọmọ ṣe làwọn ọmọ ṣe lọ gbogbo ayé ọgbà ni ọlọ́mọ sàlàyé ìbàdàn fún wa níbi kan sọ̀rọ̀. àmín. alábàáṣepọ̀ tí ó jẹ ní ní ìbánìyàn fún wa. àmín. ó bá ṣe bẹ́ẹ̀ kó dẹ́kunlẹ̀ wa ń bí báyìí. ọmọ ya wa anífàyàbalẹ̀ nú ẹ̀ ojú gbogbo wa ó sì wò ó aláfọkàtẹ́ dáadáa látọ̀dọ̀ ẹ̀sùn bọ́lọ̀ ní máa ń ràn yàn sí òní máa fún yàn sí àfi títóbi ọlọ́run nínú oṣù yìí àfi bẹ́ẹ̀ mọ́sálá ìbànújó tì í làkàkà lórí kọ́sálẹ̀ dá yìí ọlọ́jọ́ já sí dáadáa o. wà á bani má nìyẹn rẹ̀ dúró dáadáa. bani má nìyẹn dúró dáadáa. ọlọ́ àti tóbi ọlọ́mù. kájú lóòótọ́ ibẹ̀ mo ti lọ. káfọ̀ òótọ́ kọ́ ọmọ wa káwùjọ wo lè dá wọ́n máa ń sọ̀tà aṣáájú wa ìmáàmù Abdulkadir Jilani. bàbá yìí àgbà àfáà ni nígbà wà ń kéke tí wọ́n fẹ́ ké wọ́n fẹ́ kú òní ṣáà wá sí ìlú mọ́kà ibi tó tọ́ ìwà náà ní rọra wí tí ń fìfì máa ìkìlẹ̀ níbi tó dáadé ọlọ́run jáde máa hù ú. bàbá yìí wá lọ báyà wọn ẹ̀yin ìyá àlùbáríkà báyìí náà nìyá bàbá. péré ìyá mi mo lọ ké n tẹ́ ẹ bá ní tẹ́ ẹ fẹ́ fún mi ìyá ẹ̀ sì wọlé ó fún ní àrùbáwúna dínà forty dinars forty dinars ó ní màmá yìí kó lè lọ lóòlò lójú ọ̀nà ẹ̀kọ́ èyí náà ní káwọn ohun mójútó hmm. ìtọ́jú ọmọ ọ̀pàtàkì ẹ̀kọ́ là á fi lọ́mọ lọ gbogbo òkú tó ti kú tó ti gbẹ èyí tó tútù táwa mójútó tí ọjà arántí tọ́jú ọmọ ó tó dẹ́ ó ti tó gẹ́ ipò tí Islam wà lónìí láwùjọ wa kò tí ì dáa tó bá a ṣe fẹ́ ọyà àjọ ṣiṣẹ́ tí Islam ó tún fi gùnkà sókè kò sí bí ó ti lè ka jíde ẹ̀kọ́ lọ ẹ̀kọ́ yìí ni ká mójútó lórí àwọn ọmọ wa kí wọ́n fi lè wúlò fún àlùmọ́ yìí màmá yìí kówó lẹ̀ fún un nígbà wọn fẹ́ máa lọ onímọ̀ nínà sí àti ìsìnkú ṣé àtọ̀kọ́ nínú ló ti yára ẹ ṣe nàṣẹ́ àfọ̀mù ìyá ní kóńsọ̀ ọdún kan fi sáfàrí ẹyọ kan náà nàṣẹ́ àmì pọ̀pọ̀ kó lè máa rán. kóńsọ̀ ọdún kan fi sáfàrí kan. lólóòótọ́ lórí ìrìn àjò rẹ̀ lólóòótọ́ ẹ wò yá àlùbáríkà ẹlòmí ọ̀sán fún wa bẹ́ẹ̀ ṣe ń dàrú ní sùkùtù ọwà náà ni wọ́n lọ́ọ́ máa dàrú. Ah. ọgbẹ́ táwọn ẹgbẹ́ rẹ náà bá ń dá ọmọ rẹ̀ pín nínú ọlọ́mọ táwọn ẹgbẹ́ bá ń dá hmm. nìkan lọ́ọ́ máa ń dá sùkùn kò fi máa jẹun ọmọ wa dé odò náà bì ìgbàláàrí stove. Ah, àwa ni tiẹ̀ bàjẹ́ láti ilẹ̀ ló ti bàjẹ́ ó ti bàjẹ́ láti ilẹ̀ nígbà tí ní táwọn ẹgbẹ́ bá ń ṣe ní fóònù náà máa lọ sí kíni lọ́lọ́ máa ṣe. ọ̀ faramọ́kọ́ ọlọ́mọ ràárù kó fi máa sanwó olóògbé ọmọ ẹ̀. ó lè bàjẹ́ yìí. ọ̀ faramọ́kọ́ ọlọ́ gbajáàbù kó fi rẹ́kọ̀ọ́ kọ́mẹ́ lójú ọ̀nà ẹ̀sìn ọ̀sánwó olóògbé atúbàsìkò ìrọ̀ yìí ẹ má jẹ́ alówó léke mọ́ àwọn arúgbó kọ́lá ìlówó léke ẹ má rówó sukú san owó léke nìkan ẹ má gbé lọ bá àfa àmọ́ bọ́ wàá rí ẹ má owó ránṣẹ́ sáwà náà àwa náà jẹ ohun wọn máa sẹ́ni náà mo sọ àpótí ṣiṣẹ́ yìí ṣé bẹ́ẹ̀ tó máa sanwó léke kọ́fẹ́ ni ọ̀fẹ́ kọ́ àwa náà jẹun ṣé wàá dùkọ́ ní ọlọ símákà ìbọn dójú ọ̀nà tó tẹ̀ díẹ̀ ọ̀pàdé àwọn olè wọ́n dà lọ́nà. àwọn inú ọdún kí ni bẹ lọ́wọ́ ẹ onílọ́wọ́ fọ́tí dìrọ̀ sí bẹ lọ́wọ́ ọkọ̀ fẹ́ kúrọ́ ọ̀nà tìrọ̀ sí àyà rẹ̀ tolótolóòtọ́ ẹ̀wọ̀n mi ti sòótọ́ fọ́tí dìrọ̀ sí bẹ lọ́wọ́ ọ̀hún. Ah àwọn olè wá wò pé ìwọ ọkùnrin pàlùpàlù. sọ wà ókè. mo ló ti ní forty two minutes. sọ sọ. eléyìí ó di àlọ tábìlì ẹni tó mówó lọ. wọ́n bá gbà ń papọ̀. lọ́jọ́ kó máa pẹ́ mo ló ti ní forty two minutes. inú sí àbùkọ́ nínú ìdùn. fún owó tọ́pọ̀ ní sìn. dínàrù kan ní ìsìn wọ́n ń ná ní kọ́tọ̀ ọ̀rẹ́ pé dínàrù náà náà ń bẹ̀. kuwait dínàrù làwọn náà ń ná. kuwait dẹ̀ rí owó dínàrù tiwọn ìlọ́po méjì owó dọ́là òun sẹ́ẹ̀dì náà rùkà ibi tó tàbí owó tí a ti ó ti useless reason tàbí ata ọ̀dà pé two hundred and something ní náírà ni dọ́là kárí sí dọ́là two hundred and kankan òun dọ́là ẹyọ kan dínárù ju dọ́là lọ ní ìsìn náà ọ̀dà wọ́n ń a ò pé forty million sùn lọ́wọ́ tiẹ̀ nígbà gbà ń pàkọ́ lọ. ipò wa rìn jìnnà ó tún dẹnu kan tí wọ́n pè nílùú Hamadan Hamdani yìí bẹ̀rẹ̀ àfa àgbà kan wà tí wọ́n pè ní Sheikh Yusuf al-Hamdani tí wọ́n fi máa pa àwọn tí bá jẹ́ Yusuf làlámùdá Yusuf àmùdá tó bínú nítorí Sheikh yẹn tó ń jẹ́ aláàlú Hamdani al la Yusuf fi máa jẹ́ Yusuf aláàmùdá tó ti lu àmùdánì wá ìlú àmùdánì yìí ibẹ̀ ni àfọ àwọn àgbàkọ́ ní ìdí àwọn olè ní ìbátúndà lọ́nà olè pọ̀ lásìkò yẹn gan ìrìn wọn máa ń rìn kiri náà ni àmà ni kí ló ẹ kó owó wa tó olówó lọ ọlọ olówó lọ wọn kọ wò olówó lọ èlò lọ nílọ tí àwọn yóò ti wò pé tọ́lá àwọn níbi ìtàkọ́kọ́ yóò tún làwọn bí eléyìí ó ní forty dinars ah àti ní wọ́ owó tọ́pọ̀ tó báyìí àwa kò ní dàgbà lọ́rẹ̀ àmọ́ déwájú ọ̀gá nàbà mo ṣe àbẹ̀kọ́dé mo lọ wájú ọ̀gá nígbà mo déwájú ọ̀gá ọ̀gá ní kí ló dé fún mi lè wá nígbà tí ní ọ̀nà àfojú yẹpẹrẹ. ọ̀nà bẹ̀rẹ̀ sẹ́wọ̀n ọ̀gá owó ń bẹ lọ́wọ́ o. Ah. ọ̀gá wọn ní lòní bẹ lọ́wọ́ ẹgbẹ́ ẹtì ní wá ó ní forty dinars lóní bẹ lọ́wọ́ ọ̀gá wọn ní ẹtì wá tú ẹtì wá tí tu ààrẹ káàbù dé ọ̀rẹ́ ẹtù. nàbà tu ara ṣé àbùkọ́dì wọ́n sì bá forty dinars. ọ̀gá àkọ́kọ́ ná ara àbò náà fẹ́ bẹ̀rẹ̀ pé ń sí ọ̀gá òtún pé tí mo kábílẹ̀ rẹ̀ tó nílọ ó ní iye báyìí ní ká sì tú ara ó rẹ̀ tí ọba lé yóò dé etí tẹ̀ mọ́lé lọ́pọ̀ torí rọ́rọ́ làwọn èèyàn tàbí èèyàn àwọn èèyàn ló ẹlòmíì lè dábẹ́ bàtà kó máa túnú ẹ̀kọ́. ìgbé òpùrọ̀ ni ẹ́. Hmm. bóò ni wọ́n ṣe rí à ṣé ọ̀dùnkọ́ lè ní èmi náà bí èèyàn bí wọn lèmi náà ìyá mi ni mọ́kúrọ́ lórí ìrìn àjò òun lọ jẹ́ kí n sòótọ́ fún yín ọ̀gá àwọn olè wá wò títí na sí àyà rẹ lọ́tẹ̀ yìí tí o bí kúrọ́ ṣé àbúkọ́ ni níbẹ̀ wọ́n ní bó ṣe wí bẹ́ẹ̀ tán ọ̀gá àwọn olè kó bu ẹkùn ọba àsopọ̀ ìtẹ́lẹ̀ yẹn ṣe ìtajà lólo jà lólo. nínú nínú pé àbá àwọn ajá sọ̀rọ̀ wọ́n ní tá a bá sọ ọlọ́run sọ àná ètí mọ̀ sọ àwọn ọmọ àwọn àfa àpọ̀ lèmi lọ́mọ kéwù gbogbo àwọn àfa mi náà wà kálẹ̀. Hmm. tábà lọ kàtí àkàtí àfa àwọn Sheikh Abdullahi abúlé Nasir Al-Alawani sẹ́kùn ní tẹ̀rbíyàtìlà ọ̀làdì ìbìlì Islam. tẹ̀rbíyàtìlà ọ̀làdì ìbìlì Islam mi pọ̀ lọ́jọ́ dá ń kọ ẹni tó ṣe torí gbàtọ́ ọ̀rọ̀ wo tilé rẹ̀ tó tọ́wà pé sákùnrin àṣírí tí a rọ́ ní fúnisàn wá ètí sheikh abdullah nasir alawani tí wọ́n ṣe ní o bí fọlọ́ tó ẹ̀ ọ̀lẹ́tì bá tàbí wọ́n sọ yìí. bó ṣe wí tán bẹ́ẹ̀ lọ́gá àwọn olè wẹ́kù. ó gbé ẹkún báyìí ah! ṣé abdulkadir náà ní èmi náà ní bẹ́ẹ̀ ọ̀gá ẹ má sọ fún wa ó ní kí lọ fẹ́ béèrè béèrè ó ní tẹ́mi náà fẹ́ bí ní pé kí ní pẹ̀yìn náà lẹ́gbẹ̀ẹ́ ọ̀gá àwọn olè ní òun ó hmm. ọlọ́rọ̀ ara àwọn olùwúrò lọ ìlọ́pàá àwọn lẹ́kọ̀ọ́ kí lọ́pàá yín kún lẹ́kún lọ́rọ̀ ara yín ó ní wọ̀nyí ọtẹ̀lé náà sí àyè lásánlásán tó ní ọjọ́ lóòótọ́ ńlò fi bẹ̀rù bá gbowó lọ́rẹ́ tó fi sòótọ́ èmi yìí ọ̀wá tẹ̀lé náà sí ọba adẹ́dàá tó mi. Allah, ní ìgbọ́dọ̀ tẹ́lẹ̀ mo sì wá dáná ó ní tí mo rò tí mo sunkún sínú ìwọ wá tẹ̀lé náà sí àyà rẹ lásàlàsì lèmi bí náà sí ọba adẹ́dàálẹ̀ tí ì tẹ̀lé látọ̀rí lọ ní ìtún jáde lọ. Fọ́sídù ìfà iná dí ìfà sídìkì màkìlúmàtú. Àsídìkù yóò jí kàyé dàlọ́ ìwà lọ́kùnmá mi. Wàlíkàdú bí oyúbó iná sọ ìbámu. Ìfà tàṣà sídìkà kì í sàbí túhámi. Àgbà ní bá fi lókì máa sòótọ́ fàyínà àdì ìfàsídìkì mọ́kíwùmọ́tò. bẹ́ẹ̀ bá lè máa sọ̀rọ̀ tọ́ àpọ́nlé níbẹ̀ mẹ́. àsídìkù ìjì kàyídà lọ ìwà ìkùnmẹ́ni. òdodo ni ó là á lọ́dọ̀ ọlọ́run yóò tún lọ lọ́dọ̀ àwọn èèyàn. wàlí kàdúbì ìrúbọ. irọ́ pípa kìkìdá aláìfinúkú rẹ̀. iná sáà kìdá ààrẹ. ó kò wàyí bá a dá fàṣídì kan kì í sàbí tu àmì wàyí bá a dá fàṣídì kan kì í sàbí tu àmì. níjọ́ òkúrọ́ ah, ọkùnrin ṣẹ́jú kan níjọ́ òkúrọ́ bá sọ òdodo báyìí àwọn èèyàn mọ̀ fura sí mi pé ẹjọ́ tún sọ mí náà wọ́n tún gbà ó torí rọ ní mọ́ pa o. ẹjọ́ tún wí mi iná ẹjọ́ àfarabalẹ̀ ẹ̀mẹ́jà àti ìlú tó wíwo àléébù lọ́nu nínú àléébù ẹ̀ ní wípé òkúrọ́ a máa gbàgbé àléébù lọ́nu ní síyà tí wọ́n bá nírọ́ ní àléébù tó ga láyé ìgbàgbé torí yóò ti gbàgbé bóun kúrọ́ tí ó tóbi sọ ní tẹ́lẹ̀ ọmọ bá. ṣebí tó wí nìyí ọ̀dọ́ àwọn olè olówó òtún jalè mọ́ bó ṣe wí bẹ́ẹ̀ tán làwọn yòókù ọmọ sẹ́ẹ̀ náà bá da ìbọn lẹ̀ gbà ẹbẹ́ náà làwọn máa ń gbé wá bẹ́ẹ̀ bá ti jalè mọ́ àwọn ọ̀gá wọn ló wú ẹ̀tẹ́ gbà ẹ padà ẹ wú ẹ fún máa lọ. kí lọ́la. orí ìwà ẹ̀yọ̀ náà ní tìgbó ẹ̀jẹ̀ àwọn fìkà kékeré kan ṣe ká ti jẹ̀ má bínú ẹ̀yọkan náà lè nǹkan kẹ́ẹ̀fì mọ́ bóòtọ́ ṣe pàtàkì sí àfa àwa yìí inú àwọn àfa àgbà ni èyí tí mo sọ yìí náà ẹ̀ bá nù tí àfa wa àfa wa jazari tí àwọn gbajúmọ̀ àwọn wá wà lọ́wọ́ àwọn ọmọ akéwọ́ pọ̀ tí wọ́n pè ní manhajul muslim ní wọ́n ti sọ̀rọ̀ àkàlà náà ti sọ̀rọ̀ sídìkù ẹ̀ bá mẹ́. àfa àwa yìí ọwọ́ àánú ọgbọ́n oko bàbá àgbàlagbà nínú àkùrọ̀ ó ṣiṣẹ́ lọ ó ṣiṣẹ́ lọ. ìgbò ṣiṣẹ́ jìnnà bẹ́ẹ̀ ló ń rí arákùnrin kan tó sáré dé tí ń pariwo ẹgbà mí ẹgbà mí bàbá tí ń ṣiṣẹ́ lóko ọba ń fi léèrè kí ló dé ọkùnrin ó ní ẹ má ǹjẹ́ ẹ bá sálẹ̀ fi gbà mí ẹnìkan bọ̀ lẹ́yìn tó fẹ́ pa mí. bàbá nígbà wá fẹ́ pàwọ ìwọ ọ̀sẹ́kùn kan èmi lọ́wọ́ ní ìlú ẹ̀ lọ́nà máa bá jẹ̀sẹ́ ní àbá ni mo fẹ́ jà ọkùnrin ní tẹ́ bàbá ní ọba fẹ́ bẹ́ẹ̀ bá ọba lè sùn kalẹ̀ ìrèké tí mo kó kalẹ̀ kéko ọ lórí bọ́jú ọlọ́run lè mọ́jì orí ọ bàbá ò wí tán ó bàbá àgbà yìí gbogbo ìrèké tó sílẹ̀ lórí ó ń bẹ́ẹ̀ tán lọ gbọ́ tọkùnrin kan náà ń bọ̀ mú tí parọ́ pé bá ń rì bá ni ọlọ́kùnrin sáré kọjá lọ́nà bíi tí àdá ń kọ lọ́wọ́ rẹ̀ èyí tí ń bẹ lábẹ́rẹ̀ kí tí bẹ́ẹ̀ máa tọ̀ ó bẹ́ẹ̀ máa tọ́ ara ní ti ara rẹ̀. ọkùnrin mi bàbá sẹ́ẹ̀rí adúgbò orí iṣẹ́ àmọ́ nǹkan sáré bọ̀ lọ́nà bí ikọ́ ni ó ní ní ẹ́rí bàbá adúgbò orí òun wá dà ó rè lábẹ́rẹ̀ kí. àsìdìkù nàìjíríà. lábẹ́rẹ̀ kéde akọ́kalẹ̀ ó lọ́wọ́ à ń bẹ̀ ibẹ̀ lọ́wọ́. ọkùnrin tó mọ̀dà lọ́wọ́ wo bàbá títí. ẹ bá ti ẹ ti gbó ẹ bá ẹ lórí ẹ bẹ́ẹ̀ yẹn bá ti dàgbà tó bẹ́ẹ̀ ṣe dàgbà tó ẹ máa rántí bẹ́ẹ̀ wà lábẹ́ ìrèké ẹ tí mò ń lé ọ lọ́mọ lọ ọba tó fèrè sí. ìwà ni ìwà rẹ̀ wà á máa là yín ọmọ ìṣòro ṣe wò. ńgbà wa lọ tán bàbá bá kórè ké kúrò lórí ọkùnrin wọn kórè sí akọ́ni tó tọ́mú ní apààyàn ní ìlọ. ẹsẹ̀ yìí ẹsẹ̀ yìí kí ló dé ẹ̀yin náà lọ fi mí sí abẹ́rẹ́ pé ẹ̀yin náà lọ tún júwe bí mo wà. ẹsẹ̀ yìí pápá bàbá náà ń sàpààyàn kò yí ọ̀nà bàbá náà mọ̀ pé ìjẹ́ bẹ́ẹ̀ bá gbọ́ gbogbo tí mo wí látà sáàmà mẹ́yọ kan lọ. àṣìdínkù nàìjà tún. ọ̀ mọ̀ pé tí òdodo bá fi lè kágara tí ọba fi la àyàn mọ́ ìrọ́pí ọlá yìí. tó dodo tọ́ba fi lé kága tí ọ̀la àyàn mọ́ ìsirọ́ ní ọlá yìí àṣírí ìlú nàjà ọlọ́mọsálá ìsànù wa tọ́wà tí sèé tọ́ dánú wa níta àṣẹ lọ́dún mọ́sálásí wa ṣùgbọ́n àná rọ̀ pípa. rábìlì sáájà amáyà. dókítà ìbúwé bàbí mi ní ọlọ́ọ̀kí ọ̀hún bàbá bàbá lórí kúlẹ̀. أرشدتنا لمقامات العلوم كذا حقا فأنت رشد صاحب الإمام تكبير